ká máa bo mùsùlùmí láṣìírí. kérésìmesì jẹ́ ẹni tó ṣe pé a máa bàjẹ́ a máa tú àṣírí rẹ̀ fáráyé nítorí ìwọ ńlá eléyìí tí mùsùlùmí ní lórí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ìwọ jíjọ́ ọmọ ìyá rẹ̀. ó ń bẹ fún mùsùlùmí lórí mùsùlùmí. حديث لا قول قلنا ولد أبو هريرة رضي الله عنه قلنا قالت النبي محمد صلى الله عليه وآله وسلم أني إذا زنت الأمة فتبين زناها فليجلدها الحد ẹni tí ẹrú tó bá ti lè ṣe zina tí zina rẹ̀ ti fojú hàn kí olówó rẹ̀ kó lù ú nílùlù ìdájọ́ tọ́lọ́mọ bá ṣe pé ká múṣẹ lórí ẹrú tó bá ṣe zina. àwọn kan ní pé ẹrú eléyìí téèyàn ní òun náà ni wọ́n máa ń pè ní ẹrú tó ṣe pé kúfúrò ńlọsọdẹrú nítorí wọ́n sọ pé arẹkọ àjùzọ nù ṣọkùnmí. يقوم بالإنسان سببه الكفر nítorí sọ yẹn dẹrú lábẹ́ òfin ṣẹ̀ríyà abẹ́rú lábẹ́ òfin ṣẹ̀ríyà ó náà lẹni tó ṣe é pé òfin lọ́sọ̀dọ̀lẹ̀ nítorí sábàbí kọ́ba àjẹkẹ́fẹ̀rẹ̀ tí ìjọba ṣẹlẹ̀ tó kún bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtàwọn kèfèrí gbogbo ẹni tí ọlọ́run bá ní kí agbára wa kọ́ká tá a borí wọn gbogbo àwọn obìnrin wọn àti àwọn ọmọ wọn kéékèèké wọn dàrú. àwọn ọkùnrin wọn táwọn jẹ́ jagunjagun tí olórí wa bá rí kí òun fẹ́ mú wọn lẹ́rú àwọn náà dàrú ṣùgbọ́n tí àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké àwọn dẹrú otomátíkàlì. àwọn jagunjagun yẹn bákan márùn tó bá wo lórí àwọn mùsùlùmí tó lè pàṣẹ pé kí wọ́n pa wọn wọlé kára mọ́. tó bá sì wò ó lè tú wọn sílẹ̀ láì jẹ́ kó bí wọ́n jí nǹkan kan láì jẹ́ kó sì gba ìràpadà kan lọ́wọ́ wọn wọlé tó hàn ẹnìkan ní bílẹ̀rì. tó bá sì wù ó lè fi wọ́n gba pààrọ̀ wọ́n fi wọ́n ti pàṣípààrọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí táwọn kèfèrí náà mú. ẹlẹ́kẹ̀rin tó bá wù ó lè fi wọ́n fi wọ́n sílẹ̀ kí wọ́n máa gbé lábẹ́ ìjọba ẹ̀sìn Islam ṣùgbọ́n kí wọ́n máa sanwó tara jíjẹ́ kékeré tó fẹ́ máa gbé lábẹ́ ìjọba ẹ̀sìn Islam ilé ìtànkùn ní aljizya wọ́n máa ṣe kúfúrú wọn àmọ́ wọ́n máa ṣe jizya tó bá wọ ẹlẹ́karùn-ún yẹ tẹ̀lé fọ́hómù yóò mú gbogbo wọn lẹ́rú torí rẹ̀ ìmúnilẹ́rú. eléyìí tó fi ṣẹ̀rí tó wá nǹkan kan ni tí wọ́n máa bẹ lọ bẹ́ẹ̀ títí láéláé tí sì ní yí padà. عجز حكمي يقوم بالإنسان سببه الكفر eléyìí àní àníyàn máa bẹ lọ bẹ́ẹ̀ títí láéláé لماذا؟ لأن الجهاد ماض إلى mi dáa. jihad ọmọ abẹ́jíjọ́ gbẹ̀dà òkè àmì. náà la sọ pé tó bá sọ kékeré ló mú jihad mọ́ wàá sí ní ìsìn ara wa nìkan ti rùn àwa la yọ lẹ́sẹ̀. nítorí pé jihad kìí ṣe dídà lóru jihad yìí ṣe mímọ tàjẹ̀ sílẹ̀ lásán. lọ lórí wa tábà lọ lórí tó ń darí wa lábẹ́ òfin ṣẹ́ríyà tó sì jẹ́ lórí fún gbogbo wa tó ń bá pàṣẹ pé jihadi yà ó yá náà. àmọ́ àwọn ọ̀tá Islam wọ́n ti tẹ́kí pọ̀ níbi àti mú kọ́ra mùsùlùmí kọ́ máa jọra àwọn wọ́n pín wa wọ́n sọ wá di adéwọlé ọkùnrin yá. wọ́n gé wa wẹ́lẹ́wẹ́lẹ́ àti àjàǹkólókòló oníkàlùkù tiẹ̀ ní mú gbọ́. mùsùlùmí ti ń bẹ ní nàìjíríà nìsí kò dààmú fún mùsùlùmí ti ń bẹ ní Chad mùsùlùmí tó ń bẹ ní Chad kò dààmú fún mùsùlùmí tó ń bẹ ní nàìjíríà bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló yà wò kò sí nǹkan kan tó yà wò. ambasibọ́sì jìnnàjìnnà lọ kí mùsùlùmí ti ń bẹ ní Egypt wọn á dààmú fún mùsùlùmí tí ń bẹ nàìjíríà kónkó jábìlì ní kálukú ń bá ká. lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nǹkan tí o ti tó two hundred years lásán. الخلافة الإسلامية قائمة خلافة اسم بيت dání àwọn ẹni tó ń ṣèjọba ẹ̀sìn ìsìláàmù ní gbogbo ibi tí orílẹ̀-èdè ìsìláàmù tó fẹ̀ tó fẹ̀ dé. ètò sì ká ẹ kí gbogbo tó wá jù sáyé wọn náà ní ad-dawlatu al-uthmaniyya dawlatu al-atraf al-atraf al-uthmaniyyun àwọn ẹni tó ṣèjọba kàn sejoba ká ẹ ní àwọn khulafa salatin ká ń ṣèjọba lábẹ́ qala àwọn sọrọ ìdí àṣọrìṣínú fèsì tó ń bọ. irúgbó àdìsí anábì Muhammad sallallahu alaihi wasallam náà fi hàn bẹ́ẹ̀ pé ń bọ̀. tọ́ba wa jagun nínú èrè ogun wọn náà ni alàbíyìí wàlìmá àwọn ẹrúkùnrin àti ẹrú lóbìnrin. ìṣe ni àwọn èèyàn dẹrú sí èèyàn ẹgbẹ́ wọn látàrí. ntí òfin ṣẹ̀ríà fún wa lẹ́tọ̀ọ́ pa àlèṣe lórí wọn. wọ́n ní tí èèyàn bá ti nírú ẹrú bá wọn ó lè gba títà ó lè gba rírà. èèyàn bá a lè tà a lè rà. nígbà nísìnyí tó bá di pé ẹlẹ́rú láwọn òkú ẹrú yìí gan kò tiẹ̀ kò wúlò fún yín má àbótiẹ̀ wúlò gbọ̀dá ní bùkátà sówó. ẹ kàn mú lọ dání ẹ wàá pàṣẹ rẹ̀ bí wọ́n ṣe máa pàṣẹ gbogbo ọjà yóò kúkú yẹn ní fún títà ẹni tí ọba wa rà yóò wá wà wò bẹ́ẹ̀ ìyá nídìí ẹrú tí ọmọ báyà dá màálù yóò máa fọ̀rọ̀ wá lẹ́nu o yóò dá màálù rí àbọ̀ dá màálù rí ńgbà òun bẹ́ẹ̀ níbo ń bẹ́ẹ̀ bí màálù mélòó lọ dàrí ńgbà ok kí la máa ṣe tí màálù máa ń tó bá tó gbogbo ẹ bá ń gbẹ tá a sì romi nítòsí kí la lè ṣe. táwọn máa ń dá màálù lọ tá a wá kàtá àrí máa bó láti ṣe. wọ́n bi léèrè àwọn àbẹ̀rẹ̀ tó fi hàn ikú lẹ́kìpírẹ́ǹsì nípa tẹ́ fẹ́ fi ṣe. ẹ̀yin fẹ́ gbà lápọ̀wé ẹ fẹ́ rà lápọ̀wé kó má bá ta kọ̀wé ni. ẹ gbé wọ́n fi dán ẹ fẹ́ rà kó kọ́ máa sọ dání ẹ wò bó ti rí kí pa bó ti rí kiri pa irú eléyìí tí yóò lè sọ ní. ètò ìdìbẹ́ rà pé ẹfẹ́ máa bá sùn tọ́lọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹnitọ́ba lẹ́rù rẹ lẹ́ǹgẹ́ sí kẹ́rù wọn kó lọ sí amẹ́ríkà abẹ́rù wọn kó lọ sí europe irú táwọn òyìnbó àwọn ọ̀daràn yẹn tó kó àwọn baba ńlá áfíríkà tó kó wọn lọ síbẹ̀ yẹn. tẹ̀wọ̀n kí lẹ́yìn látàrí kí wọ́n lágbára jù wá lọ ni wọ́n sọ wọ́n dẹrú torí wọ́n inferiorize wa pa àwọn èèyàn dúdú tí ọ̀gbà lẹ́sìn máa gbẹ́ngbà ọ̀pọ̀lọpọ̀ náà kúkú gbọ́n lóòótọ́ náà ìgbà tí kí wọ́n gbọ́n ẹnìkan kan mú bá wa nì ìbọn kò dúró gbẹ́jọ́ tẹ́lẹ̀ kí ó ti fẹ́ jagbára ẹni tó gbé lọ́ọ̀lọ́ láti sínú báyìí ẹni tó gbé lọ́ọ̀ ń gbọ̀n báyìí ń gbọ̀n ní bá má kọ́ náà àwọn èèyàn àgbà ẹ wá wò ó pè máa di wọn irú ìbá náà sì ń bẹ̀dẹ̀ ìbá sábàbùlà tẹ́fẹ́ ẹ máa kì í ẹ máa ẹ máa kì í ẹ máa kọ́ kó tó di pọ́yìn tẹ́ bá yìn kẹ́sì kọ́kọ́ tàdí mẹ́yìn náà tuntun. tó ìgbà tí àwọn èèyàn tó wà láyé jọ̀hún bí àwọn ọba bí àwọn baálẹ̀ bí àwọn abẹnugan láwùjọ tóyìnbó dé òyìnbó wá gbé irú àwọn àbá tí ẹ̀yàn gbé lọ́wọ́ wọ́n á fi sáǹpù rẹ̀ hàn wọ́n. ẹ wá máa ti ń ṣẹlẹ̀ tí wọ́n bá ti wá gbé ìgbà yẹn lọ gbé lọ́wọ́ táwọn ọba yẹn bá ti fi hàn kó wọ àwọn ọ̀yà ẹ̀ lè rí gbà á fi nǹkan gbà nǹkan nà straight by bàtà. tó lọ́pọ̀lọpọ̀ gbà yẹn wọ́n ń fi èèyàn fi gbà bà lójijì èèyàn ó fi gbà bà lọ́dà ń gbà wọ́n lè fi hàn méjì gbà bà kan tó náà láti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n láyé gbà ìbá kìnnì ìbá téèyàn sí ẹ wàá fòdìdì èèyàn fi gba pààrọ̀ ni. tọ́ kìí ṣe irú ẹrú yẹn làwọn sọ ẹrú tí wọ́n mú látàrí pé jihad tẹ̀sí islam ṣẹlẹ̀ tó ẹrúbìnrin ẹ lè tà ẹ mú lọ jẹ́ ẹ̀ta ẹ̀ ń tọ́ máa bá yọ wò pé yìí tó wù mí àbí ó mí. tó bá wù yín ẹ lè rà mẹ́ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kan la kẹ́ tó rà akramakumullah ẹrú yẹn wá ṣe zina ẹrúbìnrin yẹn ṣe zina ẹ̀rí islam ọ̀dà púpọ̀ ó ní zina ìwọ ni lórí ọmọlúwàbí ìwọ lórí ẹrú ẹrú ò ṣe zina ọmọlúwàbí náà kọ́ ò ṣe zina ẹrú yẹn wá jẹ́ ẹrú lọ́dọ̀ olówó rẹ̀ ó ti wá gbàrọ̀ olówó ó ti lọ́ọ́ dín zìnà jì tí zìnà rẹ̀ bá wá hàn kó ṣe zìnà ẹ̀sìn Islam sọ ìpè tó bá hàn ẹ̀nà ẹsẹ̀ ìbáwí tọ́lọ̀ ní kí wọ́n ṣe fún zìnà fún eléyìí túmọ̀ sí pé zìnà yẹn kò sẹ́ni tó yẹ o. kọ̀tọ́ àbúrò ni. ẹsẹ̀ máa wọ́wọ́ ẹ̀ṣẹ̀ pọ́n gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣẹ̀ yòókù olóma ń ti àwọn èèyàn kọlù dìnnà. yóò ti máa wá ọ̀nà láti mú ọtí pẹ́ àmọ́ kó ṣeé ṣe kó jẹ́ kó wọn náà ń bọ́rí ń bọ́rí máa lọ́wọ́ ṣètọ́nù ò ní yé tẹ tàkúté fún ọ títí tó fi rọ ọmọ. ó lè jẹ́ pé fólúkẹ́ kan lọ́wọ́ alẹ́ balẹ̀ gbogbo bí fólúkẹ́ yẹn ti ń yọ yóò máa ṣe lọ́sàn burúkú lójú rẹ̀ wọ́n mọ wọn wò pé sínú gbogbo obìnrin tó wà ládùúgbò ìsẹ́nìkan dáa tó lè tọ́ba tí wàá rí ìdí rẹ̀ ọmọ alẹ́ lórí fún ọgbàdùn ajaja tí fólúkẹ́ bá fi lè sọ̀rọ̀ sí ọ bá rẹ́rìn torí yìí rẹ̀ ó lè dákú. wọ́n mọ̀ pé ìwọ nìkan tán ìfọlùkẹ́fẹ́ níta lọ́rẹ́ báyìí. lọ́ba di bí ṣetán ni wọ́n máa ń ṣe oríṣiríṣi nǹkan lọ́sọ̀ọ́ fún ọ nípa fọlùkẹ́ yìí. ọ̀wá ní ní nǹkan méjì tó ń wá máa láyé bí kò bá ti dìnnà kódà ṣètọ́nù tó gbé sí ọlọ́kàn pé tó bá lè rọ́nà débi kọ́ pàṣẹ ìdènà kan bọ́ bá kú lẹ́yìn rẹ̀ ó kú oríire. lẹ́yìn akéwìn ẹ̀ bá bá bẹ̀ kú wàhálà ni. torí ẹ̀ ìdènà ọ̀dà o haram ni o. ìdó sì dájú. onígi nínú ọ̀nà kan lára ilé tí ṣetán ni máa ń gbà láti bá tèèyàn jẹ ni ìdí nu tó ń sọkò la taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ má sùn má zina o ìbàjẹ́ ni o ọ̀nà tó sì gbòòrò ni gbogbo tó a lè gbé yẹn léde zina gbọ́dọ̀ jìnnà sí bẹ́ẹ̀ ń tà gbọ́ ni bẹ́ẹ̀ ń tà náà sọ lọ́rọ̀ ni bóyá níta ń wò ní gbogbo tó lè gbé wa kọ́ ló dìnnà gbọ́dọ̀ dìnnà sí. iṣẹ́ tá à ń ṣe ni iṣẹ́ burúkú tó lè mú yàn kọ́ ló dìnnà. àwọn ṣe ń wà bẹ́ẹ̀ náà pẹ́ẹ́pẹ́ ṣé obìnrin ṣé obìnrin ni. bí ká pọ́kùnrin nígbà bí fáwọn obìnrin mú sí ìdí. tó lè ti fẹ́ jẹ́ báyìí. àbí bí ká pé ẹ̀yin nílé ìtajà tẹ́ ń ti ta sọ. yàrá kan wá ń bẹ́ ń bẹ̀ tẹ́gbẹ́ aṣọ tán ti rán tání. yàrá kan wá ń bẹ́ ń bẹ̀ tẹ́gbẹ́ gbogbo ẹni tó bá fẹ́ ra sọ ó lè wọ́ wọ̀ ó lè wọ inú rẹ̀ kọ́ wọ́ sọ̀ngọ̀. wọ́n á jẹ́ kí ibi títí ń wọ́ wọ̀ yìí wọ́n àti ti jẹ́ pọ̀ tí ń ra sọ náà máa ta ni àyè tún wà fún ìwà abánitajà láti wọ ọbẹ̀ owó pé ah, aṣọ iye ọ̀pọ̀ madam ah, kódà kódà bí gbàtà wọn wọ̀nyí jọ náà gbọ́ mùsùlùmí yẹn àbíkọ́jà ike òtí ẹ̀ wọ́ ọbẹ̀ but ẹ tún ní cctv kan tó jẹ́ pé ẹ máa rí ẹni tí ń wọṣọ bó ní ti ń wọṣọ bó ní ti ń bọ́ṣọ tí ń wọ̀ mí bẹ́ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ láwọn lókè kọ́lọ́ ń sànù wọ̀. tó gbóró lẹ́yìn ó pè fún sí náà ó pè fún kéèyàn gba ayé jẹ́ àbí kéèyàn máa ṣiṣẹ́ jálàbí òfò tí wọ́n ń pè ní sí obìn ọ̀kan náà ti ṣe jálàbí lọ́sọ̀ọ́kì rẹ̀ fún ajọ́ kan ó ní kéèsì kan tó wá dáhùn ní sẹ́ríà so ẹnìkan á ní akíndóde obìnrin tó ń fẹ́ pé wọ́n bọ́ ṣàtúnṣe pẹ̀lú rẹ̀ ó lòun ọ̀fẹ́ ọmọ túláàsì àgbẹ̀mbẹ̀ wẹ́lú mi kàn fẹ́ obì pọ̀ tó bá ní ọ ń gbọ́ngàn omi ìfẹ́ òun mú òun gbọ́ngàn ló wọ òun ẹlòmí ò wọ òun ìbá ṣe pẹ́lòmí wọ òun ebi tí obì ló ń ṣe <laughs> wọ́n ní kí ni jẹ́ sí obì àwọn ọmọ sẹ́kẹ̀ tí ń jẹ́ sí obì o oníkòyè yín bàbá oníkòyè ah, yá o ó ní àtẹ̀tẹ̀ obìnrin. kí ló dé ó nítorí ninety nine point nine percent àwọn kọ́sítọ́mù àwọn kọ́ àwọn obìnrin. gbogbo irú àwọn iṣẹ́ yẹn kò sí tàbí ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà kan tó yá láti máa ṣe zina kọlọ̀ńdà púpọ̀ sànù wa. akramakumullah tí ẹnìkan bá fi lè rọ́ọ̀lù zina àsìkò tó fẹ́ ṣe sí òun àtìgbà tí ń ṣe lọ́rùn iná ni máa dùn mọ́. tó bá ti lè tó bá ti lè ṣe tọ́lọ̀ ní kó má ṣeun tó ti débi tọ́lọ̀ ní kó má di àfi pẹ̀lú májẹ̀mú. ọlọ́ọ̀ni rírọ̀ lára wọn rọ̀ ìbànújẹ́ ń torí wọn ni yọ̀ọ́ mọ̀ wá wò pé kí ló ṣe òun kí ló mú un tó fi lọ lùgbọ́ ọlọ́run òun sì láńkà yìí ẹ wọlá bẹ́ẹ̀ lárakùnrin kan ó pè níbi ọwọ́ òru wọn ní ẹjọ́ dàrú láàárọ̀ náà ó tún gba aago ó ló ń pè lóru àná káàsì nǹkan ẹ tó ṣẹlẹ̀ náà ni pé òun ṣe sí náà ni òun mọ̀ kó ti ṣẹlẹ̀ ọ́ owó ti ṣe rí ẹ̀kọ́ tó ń ṣe nu abẹ́lẹ́tọ́ tó ti ṣe wọn gbádùn mọ́ lọ́ọ̀ ló ṣe gbádùn ọlọ́run ní kó ọmọ ṣe nǹkan ṣe àwọn ò lè gbádùn nítorí pé ẹni bá ń sọ pé kí lọ́lọ́run ó ṣe fọ́ kò sí tàbí ṣùgbọ́n pé kò lè yege ọlọ́run ní má ṣe wọ́n wá lọ ṣe ọlọ́run náà gbọ́dọ̀ fún wọn ṣíṣe ni wọ́n wá sí wọ́n lẹ́yìn tó kọ̀rọ̀ bò ní ẹ̀ gbọ́dọ̀ sún ṣíṣe ni wọ́n wá lọ sí. dáadáa ni pé gbogbo ẹni tẹ́ bá rí ṣíṣe ṣíṣe sí náà rí gan wọ́n ní ìjùmọ̀ bẹ́ẹ̀ ní ìjùmọ̀ irú wọn àti máa sọ fọkùsọ lẹ́nu rẹ̀ yóò máa sàn lẹ́nu rẹ̀ níbi tọ́ àti máa rìn ìkúrìn kọ́nà yóò lọ ta ẹnì kan ò bá sọ̀rọ̀ yóò máa kékeré ìbá àwọn atọ́kùn ìbá àjọgbò torí ẹ̀ ọ̀yá láti múni tètè mọ̀ fọ́mọ ti hu eyín òkè tọmọkùnrin bá ti ń ṣe zina abọ́mọbìnrin ẹ tètè mọ̀ kó ti hu eyín òkè onífẹ́ gbọ́rọ̀ yóò máa gbé kí ni bàbá òun ṣe tó nínú òsì máa ṣe báyìí kí ni yóò ṣe tó nínú òsì máa ṣe kí alẹ́ nìkan já mọ́ ẹjọ́ ẹ máa ń fẹ́ kọ́tẹ́ná fún atẹ́lẹ̀ nìyẹn àwa náà ti ṣe kí ni àtìgbọ́n àti dàgbà sẹ́wọ̀n pé ọgbọ́n àti dídàgbà òfò lásán ni nítorí ọ̀dàgbà sí ní ìbàjẹ́ ọgbọ́ngbọ́n àti torí bí. kí ló dé tí ìsìn náà wá pọ̀ bàjẹ́ láwùjọ áfíríkà ọkọ̀ kọjá sísọ. débi wípé áfíríkà gan-an ní ìsìn ó ń polówó zìnnà. nínú social media. Tí a bá nídìí òun nọ́mbà òun ní ẹsẹ̀ ti pè. Subhanallah al-azim. Áfíríkà ń bí. Wọ́n dálé gbogbo nǹkan lẹ̀ títí wọ́n tún dálé aṣẹ́wó lẹ̀. Wọ́n á rí i pé ilé aṣẹ́wó nǹkan ó tún wà límítẹ̀dì. ó ti wá di ọ̀lọ́lùpẹ̀. ẹ̀yẹ́ wo gbogbo báwọn ọmọbìnrin ṣe ń rí òhò káyìn láì jẹ́ kí wọ́n ya wèrè. tó bá ní wèrè wèrè wọ́n sàlẹ̀ ń bá wí. orí òun pé jíjà lómi lọ. ókè ajá pé kì í ṣe wèrè ìrìn rẹ̀ ló fẹ́ jọ ti wèrè nítorí pé àwọn èèyàn tètè fura wípé ńgbà tí onípọ̀pọ̀ tó gbé pọ̀pọ̀fù lórí àpótí náà máa kan gíláàsì tó bẹ̀rẹ̀ sí ní lù ú bọ́ tó ń gbá ń fọ́ àti wọ́n ń polówó ọjà ni kìí ṣe kó wù láti máa rẹrù káyé bẹ́ẹ̀ náà lẹ́tọ́ sídìí nínú àwọn obìnrin wọn náà polówó ọjà mi bẹ́ẹ̀bi àlèrè nìkan ni tó ní tẹ̀. ìtumọ̀ rẹ̀ ní bí àwọn ń tà wọn àwọn ò ní kọ̀ láti dá gbogbo ẹni tó bá tẹ́wọ́ sáwọn lò. ìtumọ̀ rẹ̀ ẹlòmíì ajẹ́ ike ibi ìdodo tiẹ̀ ló ń sílẹ̀ pé kẹ́ wo bó ṣe rí ìdodo ń kọ́ yọ̀pọ̀ ó kó nù rẹ̀ báyà rú rẹ̀ lówìn omi àkàràmọ̀kùnmọ̀ lọ yóò wọ ìwọ̀kuwọ̀ débi pé ẹ máa bá la hawla wala quwwata illa billah. zina ti wá ti tọrọ fún kálí láwùjọ wa báyìí lórí ọ̀làjú rọ̀ ọ̀làjú òfò ọ̀làjú ẹranko tó bá kọ́ ọmọ Yorùbá bá ní àbọ̀mọ bá ní àbọ̀mọ Yíbò ní ọmọ nǹkan lani ọmọ àdóma ni ọmọ tíbi ni èbìbò ni òǹtorí olùjẹ bá àdégbèrà èwo làwọn ìyáláyà wọn ni wọn wọ wò lójú ayé wọn kó tó kú ìyáláyà tó sì sẹ́kù láyé wò ní rí wò bẹ́ẹ̀ ìwà lè fi lajú táwọn ẹ̀yà ti yán ọ̀la ìwà lẹ́yìn ní ìsinyìí ayé gbẹ̀yàn lọ sínú òṣùpá làwa wà ní ọwọ́ àpè fún ká máa rìn wò. àdáwò bá ọ̀pọ̀lọpọ̀ láyé nìsín o ẹni tó náà ń bá yọ tí ìdí burúkú tó ń fẹ́ ìdí ọba gbé lọ tí ọba pa ọ̀la ẹ̀kọ́ máa dúpẹ́ fọlọ́. nígbà yẹn tó bàjẹ́ lórí kó dórí àwọn ọmọkùnrin àwọn ọmọkùnrin náà máa rìnrìn ẹni tí ò lórí lọ́wọ́ tó fẹ́ sórí ibú tó fẹ́ sẹ̀rà ẹ̀yà wọ ṣòkòtò tọkùnrin àti obìnrin ń wọ̀ ní ìsìn tí ó dàbí ìgbà tó ṣe pé ọ́ àìyá bẹ́ẹ̀ ní ṣòkòtò míì tó dáa kẹ́ parọ́ rẹ̀ fọkùnrin yìí ẹ wá bá mi wá di lùbáàbù kọ́ ọmọbìnrin yìí kọ́ máa wọ̀ ṣòkòtò ń yọ dàbí ìgbà tó kọ̀ bẹ́ẹ̀ bu ṣòkòtò ní ojúgun wọ́n tún kọ̀ bẹ́ẹ̀ bu ní ohun wọ́n tún wá kọ̀ bẹ́ẹ̀ bu ní dàdí kan subahánàlá kódà wọ́n tún sè tí wọ́n tún bọ̀ bẹ́ẹ̀ bù ní déédéé bàràbàrà yìí. kí ẹ lè máa mọ̀ pé ayé ti lajú kọjá máa wá wọ ọsọ tó bóyá la. ṣòkòtò orí ikú gan kò sí ẹ̀sìn fóbìnrin tẹ́lẹ̀ náà lábẹ́ òfin ọlọ́ à ń bọ̀ sí bọ́ sí torí ikú porongodo. tọkọ náà là ń wá bá wọn àbórí ikú. àbẹ́yìn nígbà tóbìnrin ti gbogbo ẹ̀ kalẹ̀ tẹ́lu rẹ̀ náà wàá wẹ̀ yìí. à ọlọ́run má jẹ́ kó wọ́n bàjẹ́ lára wa. torí ẹ̀ ẹ̀ rí i pé àwọn ọkùnrin náà ní àwọn kan ni ti balu mọ́. wọ́n á bọ́ tó ń di. bí bàbá àwọn èdè ni wọ́n á ti máa dé ni wọ́n ta gẹ̀ẹ́sẹ̀ jẹ̀. wọ́n gẹ̀ẹ́sẹ̀ bàràbàrà jẹ̀. gbogbo pàǹtì rẹ̀ ọmọ wa hàn kílódé olóhùn ń tẹ̀sán fáwọn obìnrin lórí dáadáa tí wọ́n ti fáwọn tí wọ́n ti báwọn gbé gbogbo òdì wọn hàn báyìí inú àwọn kan máa dùn táwọn bá ti jáde nù tó ó sì yẹ ẹni sídìí ilẹ̀ fún mi kí ló ń sídìí fún abẹ́rẹ́ rí nǹkan la hawla wala quwwata illa billah ẹ wò báyìí ṣe bàlùmọ̀ tó nì tí ọkùnrin àtòbìnrin kan máa ń lọ tẹ́ ẹ bá wò wọ́n dáadáa máa gbé ah, ayé dorí kodò ẹ bá ní wo obìnrin wọ síkẹ́ẹ̀tì síkẹ́ẹ̀tì yìí kódà kò dé dáadáa láì bẹ̀rẹ̀ àwọn èèyàn ní pátá rẹ̀ ọkùnrin wá wọ jàlábí àti wọlé ta ló yẹ kó gbọ́ ìwé ẹnì kejì wọ̀ sẹ̀mọ̀fẹ́ tí obìnrin bá wọ ọtọkùnrin o alihamudulilayi ó tilẹ̀ jẹ́ pé ìgbé tọkùnrin wọ́n gé kó tiẹ̀ wọ́wọ́ yàrá kó tètè kó jù. tọkùnrin máa ń ti wọ ṣọ́ọ̀tì nìkà tóbìnrin wọ̀ yìí àbí sinmi la kún tíkẹ́tì títí ẹ̀ náà máa ti lè gbòdó okun adúpẹ́ fọ́lọ́. ìwà wo fìtínà ẹ̀wọ̀n mùsíbà tó tẹ̀lé tí wọ́n sọ pé ẹnìkan ṣe zina ṣe kíni kíákíni abẹ́bẹ́ ọ gbádùn ara rẹ̀ ọ ìsí nǹkan kan bẹ ara ní àwọn máa ń jẹkọọ sọ ayédèlé ẹjà àwọn èèyàn máa gbádùn. àwa kọ ọlọ́run bá ara rẹ ọlọ́run ló là sí ra sí nítorí tó bá jẹ́ kó bá tọ́ ọba nìkan lọ́wọ́ àmẹ́yìn náà àwọn èèyàn púpọ̀ náà máa dáràn bá. wá wúwo lónìí ó lójú ẹni náà nígbà táwọn ọjọ́ tó bàjẹ́ tọjọ́ máa halal ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ ẹ̀sìn náà ni wọ́n. nítorí pé àwọn ìyá ti ń bí wọn àjọṣepọ̀ jíjẹ́ ìyàwó tó bófin ọlọ́run ọba mi kò sí láàrin wọn àtọkùnrin tó fún wọn lóyún. ọmọdé ọmọ ẹ̀sìn náà lábẹ́ òfin ọlọ́run. irú ọkọ̀ bàjẹ́ láwùjọ hadithi kan ti wà sanadu muhammed sallallahu alayhi wa sallam tó ti sọ ó fi fẹsẹ̀ rinlẹ̀ ó ní àná màmá wọn ò ní yé bẹ́ẹ̀ nínú orí lópin ìgbà táwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ lára yorùbá náà kò wé kátó fẹ́ jọ bẹ́ẹ̀ wọ́n jẹ́ bá rí lẹ́ka ń tó rò. ọmọ àlè ibẹ̀ ni ò ti dàgbà àdéhùn anábì sọlọ lọ àti àti sọ ti pẹ́ orin náà wà dàda wà nù rẹ̀ mọ́ báyìí bẹ́ẹ̀ náà máa ń ti ṣẹlẹ̀ láyé wá ń bi tá a wá ń bi kò sí fọkàn balẹ̀ torí àti bomi àtàbọ́jú báyìí lè fẹ̀dọ̀ lórí òróró tọrọ ibi tí ayé tó dojú tó fojú pọ̀ jù lọ́dọ̀ ẹ̀ lórí. kí a lọ fẹ́ sọ pé ń dùn mọ́ wa. tùrọ̀ àná la lọ forí jálẹ̀ apọ́n. látàrí wa bá dé kókó kò lè yára lẹ́nu. ọ̀pọ̀lọpọ̀ ọkàn máa fi máa ọmọ àlè ọmọ zina ọmọ zina ọmọ zina ọmọ zina kalẹ̀. àwọn kókò wọn bá wọn jẹ sáàmù gbogbo tí ẹ ti ó fi ẹ dá láti pa àwọn afá láti bí ma tó ti pa àwọn afá kò bá jọ náà dìnnà náà lọ́gbà wa ọlọ́run wọlé akókò tó pa àwọn afá yóò mú kó ẹ gbọ́dọ̀ gbogbo náà àwọn nǹkan wọ̀nyẹn ló pọ̀ ìdí nu ọ̀pọ̀lọpọ̀ ní ìpera rẹ̀ lọ́mọ bàbá kan kí èsì ọmọ rẹ̀ èyí sì yá bàbá àjọ náà ló ti bí yàn bàbá àjẹpọ̀ náà tó dáa ló ti bí bàbá ń kọ́. náà ni ọ̀pọ̀lọpọ̀ tó bá tú fáìlì rẹ̀ wò pẹ̀lú ẹni tó ń pè bàbá rẹ̀ kì í ṣe bàbá rẹ̀ bàbá zìnà lélẹ́ yẹn bàbá zìnà kì í ṣe bàbá. nígbà tí ìyá kú ìtàn fọmọ ẹ̀sìn ti ń yé ó ní torí bàbá rẹ̀ ọ̀rá mi mú ni o ṣé èèyàn máa ráyàwó láì ṣe wọ́ọ́rọ́ mú ni o lóbi lóhùn rẹ o ọkẹ́ kò sí wàhálà ọmọ ti gbẹ ọmọ sọ fún bàbá rẹ pé um, i'm sorry you are not more my dad so therefore uh, let everybody find its way ah! lẹ́nu àwòsùbìlà ẹgbọ́rọ̀ nínú àwòsùbìlà tó dẹnu wọ́n tó ọmọ àwòsùbìlà ìtẹ́lẹ̀ tó fi ń ṣe dìnnà òjò á ṣẹlẹ̀ báyìí. ọmọ ọlọ́mọ kò lọ́mọ ọkọ̀ ń bàbá kọ̀ọ̀kọ̀ ń bàbá ìwọ́n kí o ti bàbá rẹ̀ láti pilẹ̀ nítorí bá ti kọ́kọ́ jẹ́ pé bàbá ni tọmọ bá wà lè ti bàbá máa lá ọkọ̀ ń bàbá níjẹ́ òní ọjọ́ bàbá ni. níjẹ́ òní ọjọ́ bàbá ni. ẹ̀dùn á ti dì náà. òun tó á di bá kété. ìwọ ni ajá tètè tó igi ó tó di pé ó bímọ igi yẹn ń kọ́ ọ̀kọ́kọ́ fẹsẹ̀ rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì káàtì ẹ̀kọ́ fẹsẹ̀ rinlẹ̀ kọ́sọ́mọdọ́mọ àlẹ́ ọmọ ìsìnlẹ̀ náà ni ọmọ jẹ́ nítorí pé ọmọ tí ó jọ ọmọ ọkùnrin yẹn ọkùnrin yẹn lò rárá rárá rárá tó di àwọn àṣà burúkú kan wá wà ní bẹ́ẹ̀ ni mo pe lásà burúkú nítorí pé ẹni tí ń bi mí lè rè béèrè yẹn láàrin kò tí ì tó ọ̀sẹ̀ méjì wọ́n fẹ́ẹ́ tó mẹ́ta tí gbogbo wọn ń wí nǹkan kan náà wọ́n ń bá yàrá rẹ̀. wípé àwọn lọ sọ́dọ̀ bàbá ọmọbìnrin tó ń fẹ́ fẹ́ bàbá yẹn sì gbà wọn tọwọ́ tẹsẹ̀ ọkùnrin béèrè obìnrin náà béèrè bàbá yẹn sì gbà wọn tọwọ́ tẹsẹ̀ bàbá yẹn wá sọ wípé táwọn jọ sọ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ìgbà táwọn ọba wa. ọkùnrin wa béèrè obìnrin náà béèrè pé táwọn ti jẹ lẹ́tọ̀ọ́ ara àwọn bá wọn. a'udhu billahi minash shaitani rajim lẹ́nà tó náà nìyẹn ẹ ti sí ọ̀nà dá. nítorí ká kàlọ́ bá bàbá pé bàbá o ò fẹ́ fi ọmọ yín o. Ah, ah, ẹ bá wá rí i pé ẹni tó ń lè pọ̀ ìlọ́ba jẹ́ bó ṣe hàn sí yóò sọ pé tán inú ń dùn sí ìṣá àná bọ́lá ń bá kọ́ àwọn náà lòdì sí ìgbó làwọn bàbá rẹ̀ wà ká mọ̀ wọ́n á ní à bí bàbá yẹn ti ẹ̀ kó tiẹ̀ ti gbà wá inú mi tiẹ̀ dùn bàbá yẹn kọ̀ kò sí kíni wọ́n ìwà ń tiẹ̀ ọ̀kẹ́ tiẹ̀ tó bẹ̀rẹ̀ ó ní sọ́lẹ̀ wá máa sọ̀ dùn ẹ́. tọ́ bóòlù obìnrin ó sì sùn jọ pé kí n sì ṣe pákútẹ̀ ti bu ọjọ́ rí tọ́mọ wa wọra dìnnà ṣẹlẹ̀ náà torí ẹ̀rọ àwọn àṣà burúkú yìí wọ́n á pè é nígbà tí bàbá rẹ̀ ti máa mí ẹ̀ wọ́n sì ti máa àwọn èèyàn mí ọkùnrin tó kà ṣẹlẹ̀ ni pé wọ́n àti sọ báwọn fọmọ àwọn fún mi èmi ò rí tó lé mbẹ yẹn ọlọ́run kẹ́ tó bá kà ẹ gbọ́rọ̀ <laughs> wípé obìnrin ti dìyàwó lẹ́jọ̀ kúkú àbí ọ̀gá tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n wá bá òbí ọmọbìnrin àwọn bá ní màmí mọ́ lẹ́ wá sí wa lódodo náà yẹ ká mọ̀ yín náà ọmọ èèyàn láìsàn mi wúrẹ́ ẹ̀kan wà lónìí àtúnni olónìí náà á ti mọ̀ pé wá ọyá dẹrù ẹ dẹrù ẹ máa bá wọn lọ. pọ́pọ́ máa di ẹsẹ̀ síbi ẹ̀sẹ̀ kan máa bá kẹ́ ọ máa lọ nù ẹsẹ nítorí àwa wákàlẹ mọyìn ni ẹyin náà wà mọ wa. tọ lọmọkùnrin bá sígínà sófin pé máa kó bọ̀ ń tẹ̀ o kò dá ti ṣe lónìí ìṣò anáwó ìnáwó làwọn wá sí. so kọ́dà gbádùn kúlà tá a kó wa táǹbẹ̀ ẹ̀bí ẹ̀mọ́ yẹn tó wá kẹ́ máa kó kúlà. so wá sọ pé gbogbo owó tiẹ̀ náà yóò tún lè ṣèmí mọ́ o tẹ̀lé ṣèmí mọ́ torí ẹ̀ máa kó bọ̀ bọ́ bá lọ́kọ́ fẹ́ bọ́ bá ti lọ́kọ́ fẹ́ ojú kò bẹ́ẹ̀ lónà bá kó lọ bá wọn bá bí màkínní wọn bá bí màkínní wọn bá bí màkẹta wọn bá ń pè wọn pé wá àmàtí ìsọyìn gbígbà ẹ máa jókòó bẹ́ẹ̀ máa tara yín jẹ ìyàwó èwo láti máa tó yìí subhanallah irú ẹ̀kọ́ bàjẹ́ láwùjọ tí ó sì yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí di eléyìí àkọ́kọ́ torí pé fẹ́ mọ àwọn èèyàn ìyàwó tẹ fẹ́fẹ́ eléyìí tó bí ká máa dáná tí ìbá ti bá tàn àyẹyẹ lásán alówó tá a fẹ́ ná dànù tọ̀tẹ́ bá sì mọ̀ pé ẹ bá lówó tẹ ẹ lè fi dáná náà kó burú ìyá dáná oúnjẹ pé ẹ wá jọ ń ṣe burú lókè ìgbà tí òtí dáná torí òkú àbí òye wa torí pé ẹran lè kà wọ́n dáná bá jọ ń ṣe burú náà láti dáná ó kú bàbá wa ó burú o bí tòkú kọ́. tó nítorí ti eléyìí báyìí ẹ wàá padà wá so ìgbì torí tẹ ẹ bá so ìgbì ẹ ń tanra ẹ jẹ láwùjọ wa a nídìí láti mú àyípadà bá gbogbo irú àwọn àwa yìí o nítorí pé ǹjẹ́ ká lu bọ́ ọlọ́run gan-an ẹ wá pẹ̀jú ẹ̀ gan ni ẹnìkan fẹ́ fẹ́ obìnrin kan wọ́n fẹ́ fẹ́ bí ó sì bófin ọlọ́run ọba mu ṣùgbọ́n bàbá obìnrin yẹn ní láíláí àwọn ò lè fọmọ fún dáadáa kí lẹ́sẹ̀ tí mo ṣẹ̀ tẹ́ ẹ̀ fi lè fi fún mi wọ́n nífẹ̀ẹ́ ọmọ yín ọmọ yín náà sì nífẹ̀ẹ́ tèmi náà ọmọ yín tó ṣẹlẹ̀ ni pé sórí bàbá rẹ̀ ó ti ṣẹ̀mí ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ̀ sì ṣẹ̀mí kò lè jẹ́ kí n tẹ́jú lẹ̀kọ́mọ rẹ̀ wá kọ́mọ rẹ̀ ẹ̀kọ́ yorùbá máa bá ẹ̀ dàbẹ̀ wọn wá fọmọ fún ọ wọn náà wá gbé ah, wọn wá ti fi fólúwa rẹ̀ ẹ̀ olú ẹ̀rọ ẹ̀ ló ọ̀nà àbújá kan ọba ti lóyún tó tó ṣe kínní bàbá rẹ̀ ó padà gbà náà ni ọmọ bá sì lóyún lòótọ́ bàbá sọ pé síbẹ̀síbẹ̀ tẹ́ alẹ́ òun nípa ọmọ nǹkan ẹ̀ka dájọ́ síbi àti ìmúkọ́ ọmọ ọjọ́ máa ní. ẹ wá máa wo ẹgbẹ́ ti wá régbé ẹgbẹ́ ti régbé wọn fẹ́ra wọn lẹ́yìn bí ogún ọdún lẹ́yìn bí ọgbọ̀n ọdún. ìyàwó yẹn ti lọ́kọ tí bàbá rẹ̀ fi fún nù gbèsè ayé rẹ̀. tó ọwọ́ alẹ́ tún padà kó wá bá ọkùnrin ti tẹ́lẹ̀ tó fẹ́ fẹ́ tí bàbá rẹ̀ fi fún. nítorí pé gbogbo ilé ọkọ tó wà náà nǹkan ọ̀nà dáadáa kò rí dùn ìbànújẹ́ gbogbo ìgbà ni ó wá sílé ìyàwó òbí wọn fẹ́ máa lọ àwọn tí ò ríran tó ju wọn fọ́ dànù sọ́lá àwọn èèyàn rí sí wọn wọ́n sọ pé tí ọ̀dà ọ̀rọ̀ rẹ̀ ọ̀sàdédé máa dàrú o ọ̀rọ̀ rẹ̀ ọ̀sàdédé máa dàrú náà pé bí àwọn babaláwo náà ní àníbẹ̀ náà làáfà ti tẹ ẹ̀yà rẹ̀ sẹ́wọ̀n kí tí babaláwo bá ń tẹ tó bá ń da ọ̀pẹ̀lẹ̀ àbí tí bá ń da agbègbè rẹ̀ yọ́n mọ̀ sọ pé ifá fọ́rí o ifá yìí fọ́rí o ifá ṣe kìíní kọ́ o àbí òun wa bẹ́ẹ̀ náà lè ti tẹ ẹ̀yà rẹ̀ náà náà máa tẹ nọ́mbà arọ́pẹ̀ nọ́mbà òkú kan àkàrà wọn kó mo wọ́n nípa rí wa sọ pé hmm. ọ padà sílé ọkọ rẹ àárọ̀ tẹ́lẹ̀ ńlọkọ láàárọ̀ ọkọ ọ̀sẹ̀ lásán lójú gbórúkọ yé wa ọkọ ọ̀sẹ̀ lásán ọkọ àárọ̀ tí wọ́n pè lọ́kọ̀ àárọ̀ ọ̀rẹ́ ẹ̀dín náà ni. yorùbá tó báwọn ti level gbogbo ẹni tó bá bímọ fún ọ ti yìí kó tó di àbí tẹ́ bá so igi lẹ́yìn rẹ̀ nígbà tó tọ́ pé ká so igi ọmọ ohun tó ti wá síwájú ọmọ àlè ni gómìnà bá tẹ̀lé ká tó so igi ọmọ àlè kejì gómìnà bá tẹ̀lé ọmọ àlè sírí kẹta gómìnà bá tẹ̀lé ẹ̀kẹrin nìyẹn ẹlòmíì ní mẹ́wàá. wọ́n kà so igi kí wọ́n tó kú ni pé káwọn àwọn èèyàn burú bàjẹ́ wọ́n ti bí gbogbo ọmọ tán wọ́n á ní òye ká lọ pàdé ọlọ́ọ̀ láì sí àmọ́ gbogbo ìta fi sáyẹn dáhùn ọmọdé máa lè àmọ́ ká pàdé ọlọ́run pẹ̀lú yìgì tó gbogbo ọ̀rọ̀ eléyìí akramakumullah agbọ́dọ̀ ṣàtúnṣe o agbọ́dọ̀ ṣàtúnṣe ibi tá àbúrò nǹkan ẹ ti máa hàn ẹ máa ń pọ̀ o ẹ̀yin tó máa ń sọ pé ní ogún ọdún a máa jó ni lọ́wọ́ òdodo ni ẹ wàá fojú ìka ẹnìkan kú wọ́n á gbé ogún rẹ̀ lọ bẹ́ni tí ọba àwọn torí kó náà ọmọ bá ti wọ náà rọrùn ọmọ ń wájú gbogbo bá máa ṣe pọ̀ tó ìṣe gbogbo yín lọ́mọ halal tí ọmọ àlè kan pèrà rẹ̀ lọ́mọ àlè rárá o kálukú ní ah, halal ní gbogbo àwọn àwọn adúpẹ́ fọlọ́run ọ̀dà àpòbò náà nǹkan bá padà á lẹ́yìn màá nígbà tẹ bí wá àwọn tẹ mọ̀ pé ọ̀rọ̀ ṣòro sọ a lè abẹ́ ń kù ẹnìkan wà nù wa tó jọ màálì ìta máa gbé yín ogún ọdún a máa jó yẹn lọ ẹnìkan wà nù àtọjọ màlẹ kì í ṣe gbógun lọ́ba bàrà o lọ́dọ̀ àwọn tí ti sọ́rí kí náà padà kàn náà àgbàdàbà lọ́mọ bíi twenty dá lọ́mọ bíi twenty five ọmọ bíi thirty àwa àfilẹ olójúlé mẹ́jọ ọlẹ kí ni ó pọ̀ mọlùkẹ́ yìí náà jẹ́ tiẹ̀ àmọ́ ó kọ tó bá bàjẹ́ ó owó lọ láàrin gbogbo jẹ̀mọ́ àwọn àtọ̀gbẹ́ gbogbo kálukú ọmọ bàbá wa ni kò sì ní ọjà ń bá kankan nu. àwọn alágbádá ọlọ́run wọn ta kiri wa láàrin gbogbo yẹn wa hmm, Allahu akbar agbádá ìsọmọ bàbá wa kódà yóò pé èékiri tí mọ̀mọ́ òun bí òun ìbá dáa púpọ̀ ká pé òun ò tí ì bí òun kó tó dòdò nítorí pé á ìdójútì ni tó wà ń bẹ ọkọjà ti sọ. tọ́ ẹni tó láyà máa ní lágbájá èso ọmọ máa lè ní. àdúgbò pápá gan-an wọ́n ti ṣe àlàyé rẹ̀ yéké tá àdúgbò tó dùn tó gbogbo yẹn náà sì mọ̀ sí. ọ̀dà ẹ̀yìn tí wọ́n ní gbogbo yín mọ̀ sí ta ni wọ́n jẹ́rìí sọ̀rọ̀ yìí yóò bá lẹ̀ kálukú yà ń wọlé àìtójú ọlọ́wọ́ mẹ́sàn-án kà. Ṣé ẹnìkan bá ṣe ọkọ̀ ọmọkùnrin ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́? Èmi náà wà bẹ́ẹ̀. Bàrẹ́ ìlànà mi náà tó lè yára. Ọ̀ tó ti tèmi náà. Ẹ wá wo ojú tì. Tí ìwọ bá ń wò ó pé ọmọ tó ń bí, wọ́n náà ti tú ọmọ ọdún wọ́n ò sì lásìkò kan tó fi lè dúró de pé wọ́n ń so igi kan wọ́n ò so igi kan láti ṣe pé nǹkan jọ. bàbá ti kán lu obìnrin kán lónú bàbá fẹ́ tẹ̀lé ọ́ tẹ̀lé. àbẹ́rẹ́ ní nǹkan mẹ́wọ́ ó sì bí màá lè kalẹ̀ ọmọ tí wọ́n padà jarí rẹ̀ jọ gbẹ̀dà òkè yà. ọlọ́run máa ń bi eléyìí kí ló dé tó bí mi sáyé lẹ́ni tó ní bàbá ó kù kó tó ṣe máa pèsè ìdáhùnlẹ̀ ó sì gba àwọn fáláànà àti gbogbo àwọn fáwáì mi tí wọ́n bá ọrọ̀ jọ wájú ọlọ́jọ́ gbẹ̀dà òkè àmà ó tètè lọ búkú kalẹ̀ ó ń zina òfò. ọ̀pọ̀lọpọ̀ ojú wọn rán kó ni nǹkan fẹ́ hù ọ̀ dà. níṣẹ́ ìzìnà tí wọ́n ń ṣe yẹn kí wọ́n ta mẹ́. obìnrin tó ń bá ṣe zina ọmọ ẹnìkan ni tètè wọn náà bá bímọ yóò wù ọ̀pọ̀ ọmọ rẹ̀ ṣe zina. àǹtí ẹnìkan ni tó wù ọ́ kápá àǹtí nìkan bá ti zina àbúrò ẹnìkan ni tó yóò wù ọ́ kápá àbúrò bá ti zina. bọ́dà ìlọ́mì kọ̀kọ̀ kan ìyàwó ìyàwó náà bá ti zina. A'udhu billahi dá wọn ọ̀ á yẹ gbogbo èèyàn haram ni lórí gbogbo èèyàn jíjára tí gbogbo ẹni tẹ́ bá já síwájú di ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin àwòkọ́sí lọ́ọ́ ẹ̀kẹ́ jẹ́ ìsìnkẹ́yìn náà lẹ́wọ̀ ayé àbàbọ̀ ń zì náà ẹ̀yin ni ó jẹ́ pé táwọn obìnrin kan tó yẹ kí ẹnìkan ọmọ ibi já sí ń bọ̀ òun kàn ń bọ̀ lẹ́yìn wọn ni wọ́n kàn sí fáìlì ni tó yẹ kó àwọn ọmọ ẹnìkan ẹnìkan tẹ́tí sọ̀rọ̀ àwọn wọ́n kàn sí fáìlì ní kẹ́ni lè má mú ìsàlẹ̀ ọjà àbí kìnkìn náà kókó rẹ̀. ẹ wọ́n ti múra náà rí i ọ̀dára ọ̀dára burú ó lè fún kùkù láti mọ báwọn yẹn amọ̀rọ̀ wádìí tura wa lọ bá ọ̀rẹ́ mi ó sì jáwé sódì di tí ọba sojú ti ọgbẹni lọ àwọn kan ti jẹ kọ́sọ́mà rẹ̀ rí ah! nǹkan dàrú tòṣèlú àwọn ẹlẹ́rìí náà ni wọ́n á jà síwájú ọ̀rọ̀ ẹ wá wọ ọlọ́run ó ti dá wa lágara wàláì ọlọ́run dá wa lágara bíyàn bá wá gbà pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti dáhùn lágara òsì tàbí ṣùgbọ́n pàgàrà ọ̀dọ̀ ọlọ́run ní ẹgbẹ́ àwọ̀ tọkàn ọba tó ọfẹ́ méjì tọkàn ọba tó ọfẹ́ méjì ọba tó ọfẹ́ mẹ́ta tí mẹ́ta ọba tó ọfẹ́ mẹ́ta ọba ti lè ṣe dọ́gba láàrin kí ló tún kù mọ́ wàláhì kò sí tó kù dórí ibú lọ àtàtẹjù tí wọn fẹẹ sún ọ lọ sí dìzínà gánà lẹ́yìn náà alhamdulilayi áfíríkà táwa wá kò sí kò sí kò sí òun náà tún mú orí dání kò jẹ́ kí à ń fẹ́yàwó kó le àwọn àlùjá ti lówó ọ̀rọ̀ pé máa fẹ́yàwó méjì mẹ́ta tọ́lọ̀ ní ká ṣe sí mẹ́rin ọkàn wàá náà kúránì nílùú mi mùsùlùmí làwọn náà ẹnì kan ọ̀jẹ̀ dámọ̀ràn rẹ̀ ọba dán dandan lórí ẹyọ kankan kó tó fẹ́ ọfẹ́ ẹ̀kú wàhálà tó ń ṣe láyé ìkó tó rí àwọn ọ̀fẹ́ ah, náà ni wọ́n ṣe fẹ́ àwọn ìyàwó tún dọ̀gá fún wa ni torí tó bá lọ lọ́mọ lọ owó lọ táwọn máa halẹ̀ ọ̀rọ̀ sì tọrọ pèsè bí ọbẹ̀ abúláwọ̀ ní kó o tó dà sí kínní ọwọ́ àjọpẹ̀ gbẹ̀gìrì lásán ah, ọkọ mi ẹjẹ́ ti ti lọ́sọ̀rọ̀ ìdúpọ̀ burú máa lọ lé nígbà tó yẹ pé ọ̀pọ̀lọ́ bá dé òjò kọ́pọ̀lọpọ̀ ọmọ yìí. tó láwọn àwùjọ bòmí ìkọ́rọ̀rùn bẹ́ẹ̀ láwọn àwùjọ tiwa ìrọ̀rùn lọ́ba dé ó kéka ló fẹ́ sùn ọ lọ sí dèzì náà o ò lẹ́sí nǹkan wọ́n tún ẹ̀bà orí ajé ká tún wà wá sí jájáwọ́ ń bẹ̀ ó ṣe ṣe kẹ́lómi ọwọ́ àkọ́jọ tí wọ́n ti jọ ní appointment ọlọ́mọbìnrin kan bá lẹ́yìn náà ló máa jẹ́ àwọn oníjọ́ sàárọ̀ làjá wọn bẹ̀ má ṣe o aburú ni o orí ikú ni. ẹlòmíì ti wà tó jẹ́ pé ó ti ní kọ́sítọ́mù kan regular kọ́sítọ́mù ni wọn ò lè má ṣèṣì náà lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ já wọn bẹ̀ aburú ni o ọlọ́run ti lè wọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti lé wọ̀. àwọn ìwà kan wá wà wọn ò ṣe zìnà àmọ́ wà burúkú ni. yẹ kí ọ̀fẹ́ ìyàwó ló kọ́ fún fẹ́ kálukú sì mọ̀ kọ́ fẹ́. ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ní gbẹ̀kan ní tọ́jọ́ kò ní tó sùn lílẹ́ ló mú lé láìpẹ́. tó ń bá ti tọ́ wò báyìí ó dùn ó korò àbọ̀ kan ọ̀rọ̀ ìgbà máa lọ ó tó bá ń kọ́ yọta máa fi kíkọ ọlẹ yọ máa fún wọn tíkẹ́ẹ̀tì ẹ̀ kíákíá ni kó wọn fẹ́ ọmọ kó wọn fẹ́ ọmọ a'udhu billah àwọn ilé ìlànà Nabi sallallahu alaihi wasallam ló pè ní dáwọ́ kóòlù tọ́lá ṣe kó mi nínú àníṣe bẹ́ẹ̀ ọbẹ̀ tọ́lá ìwò ọbẹ̀ tọ́lá ìwò ọbẹ̀ tọ́lá ìwò àwọn Ànábì sallallahu alaihi wasallam pé ní dáwọ́ apáà àwọn olùtọ́ ọkùnrin wò láwọn obìnrin àtàwọn olùtọ́ obìnrin wò láwọn ọkùnrin. onílànà wọn kò dáwọ́ apáà ọlọ́run ọba ọ̀tẹ̀ ìfilé gbogbo àwọn ọkùnrin tó máa ń fẹ́ obìnrin láti tọ́ wọn wò àtàwọn obìnrin tó máa ń lọ́kọ láti tọ́ wọn wò. ẹlòmíràn máa ń ṣírò pé iye ìyàwó tó ń ti fẹ́ láyé bó ń ti máa róńdó yìí tóun ò tí ì tú ọmọ ọgbọ̀n ọdún yìí ìyàwó tó ń ti fẹ́ ń ti lọ bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. wọn ò lọ́dọ̀ wọn àti táà gbọ́ àtẹ́kọ̀ọ́lẹ̀ àtẹ́kọ̀ọ́lẹ̀ àtẹ́kọ̀ọ́lẹ̀ àtẹ́kọ̀ọ́lẹ̀ ìjọba pẹ́jù ilé tí ó sọ̀tẹ̀ kan. ó ti fẹ́ lọ fún ọ nílùú yìí yóò tún sá lọ lómi. lágbádá lọ fẹ́fẹ́ àwa ọmọ ẹ̀yìn olórí ni ẹ mọ́ pamọ́ fún gbogbo tí wọ́n ti dà mí. àwọn obìnrin jẹ bẹ́ẹ̀ náà làwọn obìnrin míì yọ ọmọ sọ pé òun ò tí ì rọpọtọ tí ò lọrùn òun ò tí ì rọpọtọ tí ò lọrùn èsì ń tọ́jú ìkálukú wò ni. ọwọ́ asọ́ra rẹ̀ nílé ìgbọ̀nsẹ̀ gbogbogbò. tọ́ba ẹ̀kọ́ ń so yìí kó tó di kí wọ́n ń lájọsí pọ̀ látàrí ìwà burúkú yìí wọn ní pé ń zìnà ṣùgbọ́n wọ́n ti bọ́ sínú aburú mi kọ́nà wọn bọ́ lànà wọn. lẹ́yìn náà kí ni máa ń fa gbogbo nǹkan ojú kòkòrò ni náà ojú kòkòrò ni ojú kòkòrò ní ojú kílẹ̀ yòówù yàn lẹ́yìn ó ti máa sáré eléyìí ojú kòkòrò ní ojú kílẹ̀ yòówù nìkan lẹ́yìn ó tún rẹ́ lómi sọ́nà ẹ̀ ah, tó bá jẹ́ kó lólè mọ́ pẹ́ tẹ́lẹ̀ ni ah, àwọn kan tó wà fún tó bí ti eléyìí ni ṣé wọ iná tó kù dá kọ tó ń gbé ọtí ti kà tó fẹ́ yọ̀bọ̀. eré di eléyìí dínà ẹni tí wọ́n ti kó dínà sí ẹni tí ò bá ti ṣe kódà kọ́ máa rìn ní rẹ̀ ẹni tó bá ti ṣe o gbọ́dọ̀ tún padà sídìí rẹ̀ mọ́ máa tọrọ àforíjì títí dọjọ́ kú rẹ̀ bóyá ọlọ́run ẹlẹ́dàá wa yọ sànù tó bá di lọ́la gbẹ̀ndà òkè yá má torí pé ọ̀wé ètò ti tẹ̀wọ̀n ó ti fi ọ́ sínú blacklist pé tó bá di lọ́la gbẹ̀ndà òkè yá má ọmọ abẹ tàkà lọ sí ìhà lábẹ́ bọ́lọ̀mbà tẹ̀fẹ́ torí ìjìyà rẹ̀ láyé àìkò sì ìjìyà rẹ̀ láyé ọ̀sọ̀ ọ̀sá bẹ́ẹ̀ pé bọ́lọ̀mbà tẹ̀fẹ́ ni ó sọ̀rọ̀ rẹ̀ torí mbẹ́nu àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ti la ìyá téèyàn jẹ́ nítorí rẹ̀ kalẹ̀ anábì sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹjọ́ bá wá sí ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ti la ìyá tí wọ́n jẹ lórí rẹ̀ kalẹ̀ tó ọba fi lè jẹ́ láyé ìtọ́ ọba fi kú ọmọ abẹ sákàl mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ tó wù yóò fà yóò sàmójúkúrò fún tó sì wù yóò fi ìyá rẹ̀ jọ. mo wa ẹni tí ń bá ń ṣe kó dínà ẹni tí ò bá ti ti kọ gbọ́dọ̀ tẹ ẹ débẹ̀ ẹni tó ti sẹrí kọ má tó débẹ̀ mọ́ láéláé kọ máa fi tọrọ kókó náà dàpọ̀ kọ pèsè rẹ kó sì máa kábàámọ̀ títí láéláé kọ máa tọrọ àforíjì títí láéláé wáyà tó bá wà Allahu Rabbul Alamin lọ́la gbẹ̀ndà al yóò mú bọ́ sínú àwọn ẹni tí ò ní fi ìyà jẹ nínú náà jahannam tí ẹrú mi ọ̀sẹ̀ mi lóòótọ́ àmọ́ láti gbà yẹn òye kábàámà òye tọrọ àforíjì títí tó fi wá bẹ̀mí ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ó lè ti torí rẹ̀ foríjì yẹn ọlọ́wọ́n ọba kó foríjì gbogbo wa tẹ́rù bá wá ṣe zina tọ́wọ́ hàn wọ́n èyí fìyà zina jẹ́yìn àfi tọ́ba inú tí ma jẹ́ hàn onáà ní pé kọ́ lọ́pọ̀ olóyún tó ṣe oyún oyún sàdédé gan wọ́n yẹn lára zina nìyẹn ó ṣe yàwó àmọ́ kìí ṣègbà tó lóyún ẹ sì jọ bí oyún inú rẹ̀ tán torí bí obìnrin lọ́ba tẹ̀ sóyún inú rẹ̀ lọ́sẹ̀ oyún ọ̀sán ọmọ tí wọ́n bí táǹkì lọ́mọ zina kọ̀sẹ̀ ṣùgbọ́n ta lọ́sẹ̀ àwọn tí wọ́n sòwò rẹ̀ gba ọ̀nà zina àwọn náà kó bá tí òfin ní bàbá tí ó jogún tọ́ ẹ̀rín ìjọba tó bá wá ṣẹlẹ̀ wípé ẹni tá a pè ní ọmọ zina yìí báyìí tó ti ṣẹlẹ̀ pé ọ̀nà zina ni wọ́n gbà tí wọ́n fi bí a sọ wípé kò ní ní bàbá àmọ́ níyà ẹni tó wá ṣe zina tá a fẹ́ fìyà jẹ torí pé oyún tá a rí nù rẹ̀ làá fi mọ̀ pé zina ló ṣe torí kọ lọ́pọ̀ bákan náà ìjú máa hàn pé yẹn ṣe zina nígbà téèyàn pẹ̀lú ẹnu rẹ̀ bá sọ pé òun ṣe zina. tọ́ba sì sọ pé mo ṣe nǹkan báyìí òfin sọ pé àní nípa ọlọ mẹ́lẹ́rìí wa. nítorí pé ntọ́nà ń dá yàn sí orí rẹ̀ ni pé lópin ìgbà tó rí bá pé èyí sábà kúrò àìdámọ́ra rẹ̀. kéèyàn á purọ́ kéèyàn sọ fún màmá rẹ̀ kéèmí mo pẹ́ ẹranjẹ láì kẹranjẹ kéèyàn sọ fún bàbá rẹ̀ kó tẹ́ kó sórí tẹlifíṣàn mi mo jí kó láì jí kó àórí à. ń ó ti tó láti ṣàfihàn pé ó ṣe jẹ́ kó gbogbo ẹni tó fi jẹ àbí wọ́n sọ wọ́n lóko ni gbogbo ẹ̀ ńṣe ló wáyé gbọ̀nà fífẹ̀nu jẹ́wọ́ tí wọ́n ṣe. torí pé ìmánì ní agbára gidigidi láyé kan. ṣètọ́nì ó sì wọ́n lọ́nà ẹni tó ṣe zìnà fi ṣe zìnà ṣùgbọ́n ìmánì wọn ò pa àgbègbè tó tún múra wọn wá jìyà rẹ̀. wọn ò fẹ́ kó dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹlẹ́kẹta nínú ọ̀nà sísìn náà fi máa hàn oníkẹ́lẹ́rìí ọjẹ́rìí ẹlẹ́rìí tó ti jẹ́rìí wọ́n gbọ́dọ̀ pé mẹ́rin wọ́n gbọ́dọ̀ pé mẹ́rin tí ó sì sóbìnrin nínú wa. wọ́n jẹ́rìí pé àwọn rí tí wọ́n ń ṣe zìnnà yìí àwọn sì rí abẹ́ ọkùnrin yìí nínú abẹ́ tóbìnrin gẹ́gẹ́ bí pọ̀pá tìró nínú ilé tìró. ọ̀rọ̀ wọn wọn gbọ́dọ̀ tàbí ọ̀tọ̀ọ̀tọ̀ láti wọn léèrè ọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ tàbí ẹnìkan gbọ́dọ̀ sọ yìí pé à mo rí i pé abẹ́ ọkùnrin bẹ́ẹ̀ nu tiẹ̀ kẹ́nìkejì náà sọ pé mo rí i pé abẹ́ ọkùnrin bẹ́ẹ̀ nu tiẹ̀ kẹ́nìkẹtọ́ sọ pé mo rí pé abẹ́ ọkùnrin bẹ́ẹ̀ nu tiẹ̀ arikọrọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti jọra wọn ẹnìkan àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì sọ pé ọkùnrin yẹn lára rí ti ń bẹ lókè obìnrin yẹn ẹnìkan ni wọ́n sọ pé rárá ń tẹ̀mí rí ni kí wọ́n ń kìsì ara wọn ni o wọ́n sì fọwọ́ rárá wọn la ṣé o ò rí ìdí ẹnìkan nù nítorí èèyàn bá rí èèyàn gbọ́dọ̀ sọ ó ayé yóò bá lẹ̀ ó àfihàn àbà ọmọ pé wọ́n jẹ ẹgbẹ́ ayé yìí torí pé ọ̀rọ̀ tiẹ̀ ti tà sí títí àwọn mẹ́ta yòókù tó ọmọ ṣé ń tó wí ẹgbẹ́ rí gánà kò sí wàhálà everybody kò gbẹ̀yìn wá kálukú ọjọ́ ọgọ́rin ẹgbẹ́ ẹlẹ́nu ọ̀sọ́nu gbójú rí ń ẹnu adákẹ́ tó ẹgbà ẹtì ẹtì àbá tó ẹ̀gbọ́n wa dẹ̀gbà tẹ ẹ̀gbọ́n wa kí ni wàá wú ìwà ń bọ̀. tó <laughs> torí ìsìláàmù ọ̀fẹ́ nígbàdùn máa sọ̀kọ̀ kú sọ̀ka láwùjọ àwọn mùsùlùmí pé à lágbàdá máa ṣe zìnnà tàbí torí tẹ̀ ń bá ti sọ tí wọ́n bá ṣe gan ààrẹ ti sọ. ọlọ́run ọ̀fẹ́ kí bàjẹ́ ọ̀kàkà láwùjọ àwọn mùsùlùmí. tẹ̀rí gbàtẹ́ nà wọn kò túmọ̀ sí káwọn eléyìí ò ṣe zina o. àmọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́rìí ọ̀rọ̀ yìí ṣe déédéé. tó kọ́ máa já àwọn zina náà nú. ike ọlọ́run ẹlẹ́dàá lóníkọ́rọ̀ àwọn eléyìí tààtì. sí. àmì àlọ́ ọmọ torí pé ẹnu a máa parọ́ ọ̀kẹ́ parọ́. kẹ́ ẹ mọ̀ pé ẹ bá jàjàbọ́ láyé ẹ lọ́nà tẹ̀fìlẹ̀ jàjàbọ́ lọ́dọ̀ ọlọ́jọ́ gbẹ̀ndàlùfẹ́yàmù. torí tó ń pàwò fún yín ọ̀dà ẹlẹ́rìí àmọ́ náà ọba tó mọ tó mọ òdi tó mọ gbogbo pọ̀pọ̀ àti gbangba àti rèé tuntun ó kù bẹ́ẹ̀ tẹ̀lé àpárọ̀ fọlọ́ ní ọ̀gbìn torí ẹ̀ táwọn náà bá ní ìmọ̀ ni wọ́n lè ké ẹ má lù wọ́n o ẹ má lù wọ́n wọ́n ṣàtìsí àṣìṣe náà lóòótọ́ o mo rò pé yé àwa gangan ni ẹ bá wí àwọn ilé ìbọn nù. àjẹpà ti kú lórí pé ẹlẹ́rìí ló mú ni mà pé wọ́n ṣe zìnà wọ́n ti bọ́ sórí káwọn ni wọ́n jáwọ́ káwọn ṣe zìnà. tí ọba ajọ pẹ́rú ló ṣe zìnà tàbá tí wọ́n á máa kó ṣe zìnà. wọ́n nà lẹ́gbàá olówó rẹ̀ lẹ́sẹ̀ kíkọ́ bá wí iná ní nìkan jáde sílẹ̀. tọ́ba ti hàn kó ṣe zìnà olówó rẹ̀ mo ní ọba wí. bọ̀bá àjọkùnrin bọ̀bá àjọbìnrin ẹgbàá tí wọ́n wà ń dẹrù. Oni, ní àádọ́ta ìgbà sẹ́wọ̀n kó máa lọ àbí bá ṣe zina àmọ́ tí o ti níyàwó kọ̀fẹ́yàwó rí ọlọ́ọ̀lọ́ ọkọ rí ẹgbọ̀gọ́rùn làwọn jù wọ́n tún wá gbé wọn pamọ́ fọ́dún kan àmọ́ tó wá pẹ́rú ló ṣe zina yóò jẹ gba àádọ́ta wọn àti ní gbé pamọ́ tó olówó rẹ̀ ní wàá nà ọ̀dà kí ló dé tó fi jẹ́ pé ní ìsìn lágbọ́n máa kí olú ṣe sí náà ṣẹ̀rí ọ̀sán pé ká fọ́ ọ̀nà tó bá gbọ́ mi ẹ̀kọ́sẹ́ ló bá ṣe sí náà ṣẹ̀rí ọ̀sán pé kọ́ bọ̀ ọ̀nà tó bá kọ́kàn nínú jọ̀mọ́ mọ́ṣáláṣí ló bá ṣe sí náà ọ̀sán pé kí ọ̀nà ọ̀kan nínú àwọn ọmọ ló ṣe sí náà ọ̀sán pé bàbá rẹ̀ ọ̀nà kí ló dé torí pé kò sọ́kan nínú àwọn èèyàn yun àtàwọn míì tí ó kó òun fẹ́ ṣe ìyàfẹ́ni tó tó ṣe zìnà ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run tí nínà yẹn wá yí wọjọ́ ìjà ti kú tí wọn ò ní dáhùn fún páwọn àwọn pa. nítorí pé tẹ bá lẹ́nu náà torí pọ́jọ́ máa kí oyin lọ́ba bá bẹ̀ fún tẹ́mọ̀ ẹ́ gbé ẹ̀dínsẹ́ pupa nù torí pé ẹ̀yin kọ́ lẹ́ ní amẹ́rù olówó rẹ̀ lónìí ẹni tó ní ẹrú òun ló ní gbogbo ìtẹ̀mí rẹ̀ kódà débi kí sẹ́rí àǹtún sọ é pé tó bá dọjọ́ júmọ̀ à sọ́tọ́kẹ́rú ó pò ń lọ sí mọ́sálásí pò ń lọ sí júmọ̀ à kọ́tọ́ àyè àbítólówó rẹ bá yọ̀ǹda kù torí kẹrù rẹ náà ní gbogbo àtàkù rẹ ẹrú ló lọ́rùn olówó ẹrú ló lọ́rùn rẹ tó bá yẹ pé lúlù rẹ bá já síkú bí ká lu màálù yìí pa ni àmọ́ sọ ilé ìwé túmọ̀ sí kó máa lu màálù dé òkú o àmẹ́lẹ́yẹ ẹrú ni ọ̀sẹ̀ tó fi ọlọ́run fi ọlọ́run lọ́wọ́ amúṣẹ lórí ẹ̀ tó bá gbókù lù torí ẹ̀ ló ti jẹ́ kí ní ìgbà nìkan ṣe ìdìnnà wá bá wọn ní ẹ̀dá kan ẹ̀fọ́ mímọ́ à kí wọ́n fẹ́ fi fọ́ mọ́ wọ́n sọ pé òun ṣe ìdìnnà ni à ọmọ tọrọ àforíjì ni o ààrẹ báyìí náà lẹ́gbẹ́ kú tí ọba jí aláyé yọmọ ẹ̀fẹ́ wọn ọ̀fẹ́ ti dúró dídọ́ gbé ndà òkè àmọ́ à asọ́rì o asọ́rì ẹ̀sà wọn ni kóòtù ibi táwọn ti ń gbé nìsí wọn láwọn ò lo ṣẹ̀ríà táwọn lọ lù ọ́ nìsí tọ́ táwọn fámìlì rẹ náà ní dídí pa àwọn àlù ọ̀pá torí ẹ bó ṣe jẹ́ nìyẹn torí ẹ ọgbà pamú ní sùúrù ló ṣe àwọn máa sọ̀rọ̀ àforíjì ni tán àlù ẹrú yẹn ní àádọ́ta ẹgbàá anabi sallallahu alayhi wa sallam wa sọ pé wọlé ìfẹrẹ ẹ gbọ́dọ̀ wà bàjẹ́ o ẹ gbọ́dọ̀ bú ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dáa.

sẹ́rí ọgbà bẹ́ẹ̀ nígbà tó ti jìyà rẹ̀ kí ni a tún fẹ́ ṣe fojú ìyá tó anábìlẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dá anábì ṣe kejì lónìí náà lẹ́sìn gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dá tó lónìí lẹ́sìn gbọ́dọ̀ bàjẹ́ àmọ́ tó bá ti tètè lẹ́ẹ̀kẹta anábìíní ẹ bá lù sí ẹ̀dá ẹ̀dá kọ́ máa lọ nítorí pé eléyìí kò lọ́rọ̀ gbọ́ ẹni láàbí ò yẹ kọ́ máa bẹ́ sàkánì wa níta máa rí tí wọ́n máa bà á gbogbo wa ẹ̀dá kí kálukú sinmi darí ẹ̀dá anábìrin gbọ́dọ̀ tó ṣe é pé irun irun okùn okùn tí wọ́n fi ń sorun lẹ́sìtà yẹnni kí kọ́dà kó ṣe tó pa ọkùn burúkú lẹ́sìtà ìdájọ́ ọmọ ẹ̀ lọ́ọ́ kálukú sí mi. ilé ìtumọ̀ sí pé kò yẹ kéèyàn ní ìmánì ó wá jẹ́ pé gbogbo àwọn èèyàn bú àwọn tí màmá máa sẹ́lọ̀ àwọn ló ní ní sàkáání rẹ̀ àwọn lẹ́jọ́ máa já lẹ́mọ̀ sí wọléwọ̀de àwọn lọ́rẹ́ rẹ aburú bẹ́ẹ̀bẹ́ torí kí wọ́n padà kó tiwọn náà ràn ọ́nà tí ẹ bá lọ́ọ̀rì ó zìnà ó ṣe zìnà rí dìímú wàá padà ṣe zìnà náà nítorí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ yóò máa pè fún kí wọn náà wọ́n náà ti ṣe zìnà gbogbo ibi tí wọ́n máa ní kó o ṣeun lọ yọọ máa pè fún ọmọ ìyá arúgbó ni wọn mú kàn wá fún ọ náà láì sàmàlà. so gbogbo ní tí yọọ máa wò yọọ máa pè fún kí wọn náà kò sọ̀rọ̀ alẹ́ kò dàtà kò dìdàkudà. kọ́lá wọ́n gbọ́n padà láwọn pé mi náà mi ń sọ pé mi mi ń sọ́ṣà bọ̀tẹ̀ eh, tó máa ń ṣẹlẹ̀ àdúgbò máa ń tèmi mi ní àpòròjì àwọn obìnrin báyìí á máa bọ́ bá wọn sọ̀rọ̀ tó bá ti gbà á ti sọ. subhanallah torí di eléyìí gbogbo èèyàn kú gbogbo èèyàn rádaràda ẹ má bá wọn ṣe nítorí pé wọ́n kó àwọn wọn padà kó ràn yín náà. alimami nawawi rahimahullah onígbà tí anabi sallallahu alaihi wasallam ní tó bá ti zina lẹ́kẹta ẹ̀ta ó lẹ́ta pẹ̀lú àlàyé ẹ ta pẹ̀lú àlàyé pé tán ẹni tó fẹ́ rà yìí o obìnrin tó fẹ́ rà yìí o àbí òye wa ọgbà tòdì náà o bàbá tí ọlọ́run kọra kí ti bá kẹ̀sì lọ bí bẹ́ẹ̀ tẹ́fẹ́ bẹ́ẹ̀ sì ta mọ́tò tó kún bọ̀ ẹ̀ ń tẹ́ ń gbé bọ̀ ìwàkuwà tí wọ́n máa wá tó kún bọ̀ àbá kòkò dí mọ́tò ti fọ́ wọ́n wá gbé dé lọ fọ́ gbogbo ẹ̀mú yín lójú ìwọ́n ń rà lówó kékeré ní rírà etí nǹkan kan ṣe kòkò dí rẹ̀ ìwọ́n ń gbé lọ èyí náà dámọ́ ẹ̀ dámọ́ wọ̀n ẹgbẹ́ kúrò láti ilẹ̀ yẹn lẹ́nu ọkọ̀ tó ń gora ẹtí ìdìmọ́ gbọ́ àlùkò bá ta kú àwọn mẹ́kọ̀ọ́ bá wọn wá kòkò dí mọ́tò ètí lọ táwa pàwà táwa wà láti ilé síbí náà la fọ́kòkò dí rẹ̀ wọ́n lé lè ti pẹ́ kì í sẹ́yìn lẹ́sẹ̀ ẹ̀ ṣàlàyé torí ẹrú ọmọbìnrin tẹ ẹ fẹ́ tà ọ ẹ sàlàyé pé ọgbà tìdí náà kẹ ẹ lè bá àmọ́rún tẹ fẹ́ rà kọ́mọ̀jẹ̀ pé ńgbà tẹ bá kó sí sẹ́lẹ̀ máa kábàámà ilé ìjẹba. àdìsí sọ́tọ̀ lílé yìí àbí alimọ́mù Bukhari àti Muslim ló gbé yìí jáde àdìsí tó á tẹ̀lé Abu Hurairah náà ló gbà á wọ́n ní wọ́n mọ́kùnrin kan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tó ti mú tì í ẹ̀wọ̀n pẹ́ pé nǹkan abó ni. ẹni tó tètè sọ onílàákà ìdìbò rè bí ọtí kọfẹ́ rẹ̀. àti pé gan-an ó kú dájú máa ṣe lára náà. ọ̀yà ni wẹ̀rẹ̀. torí làákà ìlà ni la fi mọ̀ ẹ́ pé báwo ló yẹ ká ṣe bóun ni ọ̀yẹ́ ká ṣe. ìdáhùn àmú yóò mú kí làákà yìí kó kojú dé kọ́mọ́tò ṣiṣẹ́ mọ́. kéèyàn wá fi gbogbo ara gbogbo òṣèṣì kó fi jọ dáránkó òun náà lọ sí. àwọn àdìsí ti dùn ní àràǹfààní wo iná lọmọdéérí nínú ọtí tọwọ tẹwọn lọ́dọ̀ rẹ̀ sábúrú rẹ̀ lọ. yẹ náà sọ pé náà torí kan sùn lánàá òun tó ń gba ọtí wọ́n á sọ pé àǹfààní tí wọ́n rí nu aburú rẹ̀ ń kọ́ ọ̀pọ̀ ju gbogbo ètò òun wò lọ. àkọ́kọ́ sanwó ná ẹ̀kejì látàrí pé òun ti tó sílọ̀ tó sílọ̀ ìwà owó tó ti tọ ara tó ti yàgbé ara látàrí pé òun ti lódodo wo òkú àwọn ti pa nìkan lánàá òkú rẹ̀ gan wọ́n ti kalẹ̀ o torí bí tó ti ń rí rà tó ń segin ọmọ ọbẹ̀ lọ bá gúnyàwó rẹ̀ kò sí aburú ọtí ò ti ju àǹfààní rẹ̀ lọ nìyí látàrí kó mu ti gbọ́dọ̀ tún bọ lọ torí nígbà tẹ́lẹ̀ kan náà ń sọ wọn pé bàbá ìmáàmù wà ní bọ̀ yìí tó ti lọ́ mú sí wá oníkò ní tuntun àbúrò bàbá ìmáàmù gbọ́dọ̀ sí ọba sọ̀rọ̀ àgbọ̀ tó lè bú ọ lọ. ó bọ̀ lọ ọba rẹ̀ ọlọ́ǹkan. <laughs> ẹ wo aburú tó wà nù ọtí ẹ wo àǹfààní tí wèrè lóore ilé akramakumullah àwa wíta owó ọtí ni wàá wá ń kóka owó ọtí ló fi lọ mọ́tà owó ọtí ló fi kọ́ mọ́sálásí owó ọtí ni wọ́n fi ń pè ọ́ lólówó tí ń sànù mẹ́kúnnù gbogbo ẹ̀ òní ládàgbà kan bẹ́ẹ̀ torí inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiban ọba mímọ́ lọ́lọ́ kéka kankan àfi tọ́ba mọ́. akramakumullah wọn ọmọkùnrin wa mutí wọn ní gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lójú ayé ànábì wa muhammed sallallahu alaihi wasallam ẹnìkan ṣe zina ẹnìkan mutí ẹnìkan jalè torí kọlọ ọba kó lè bá àfi sáńpù hàn wá bó lẹ máa lò sí wọn torí kò sí ìsáwùjọ tó dáa tó ṣayé ànábì sallallahu alaihi wasallam bọtọ náà tún mú káwọn aburú kọ̀ọ̀kan yẹn tó tún ṣẹlẹ̀ kẹlẹ ìgbà tí ọkùnrin tó mutí tó mu wá ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́ọ̀lù kòrìbù ó ní ẹ̀nà lẹ́gbàá ẹ̀nà kọ́ọ̀lù Abu Hurairah Abu Hurairah ni fẹ̀mínà dọ́ọ̀rìbù bìyà dẹ̀. bẹ́ẹ̀ ni sẹ́ni ẹ̀lú báyìí arírí nínú wa ni tí ń tí fọwọ́ nù wọ́n fọwọ́ gbà wọ́n dọ́ọ̀rìbù bí náàlì arírí nínú wa ni tó mú bàtà tó ń kó wọ́n dọ́ọ̀rìbù bí tọ́wọ́ a sì rẹ́ni tó mú aṣọ rẹ̀ nu àti nàbù. eléyìí tọ́ka sí pé òfin ṣẹ̀ríyà tó ní lùlù láàlú ọ̀mùtí. ó fi hàn wá pé láyé ànábì sallallahu alaihi wasallam ẹni tó mu tí nǹkan kìí ṣe tí wọ́n ní ẹgbàá kan pàtó tí wọ́n fi sórí ìpọ́ tí wọ́n fi ń retí kó mu tì òṣùpọ̀ gbogbo lùlù wọ́n wá ní àlùmọ̀ tó fi nọ́mbà dì yẹn kí àlùmọ̀ tó fi mọ̀ pé tó ń ti ọ̀dà wọ́n máa jẹ́ báwí àti ìdójútì fún láyé lè. ẹni tó fọwọ́ lù ó lè má dàbí tẹni tó fi bàtà lù ó lè má dàbí tẹni tó kó aṣọ bò ọ̀pọ̀ ó dúdú kan lọ àmọ́ lùlù gbogbo ẹ̀. ṣùgbọ́n tí àwọn olùmọ̀sọ ni pé láyé ànábì sallallahu alaihi wasallam òfin padà dúró lórí pé ẹni tó bá mutí ogójì ẹ̀gbà ni wọ́n máa lù wọ́n gbà ogójì ẹ̀gbà tòbọ̀ ti ṣẹlẹ̀ yìí náà ṣẹlẹ̀ tí ò ní nọ́mbà. wọ́n ní ìgbà tó darí àwọn sàhábà láyé Umar radiyallahu anhu wọ́n ní káwọn fi gbèdéke kan lélẹ̀ nípa iye nǹkan ẹgbàá tí wọ́n mọ̀ lu ẹni tó bá mu sí. àwọn sọ̀hábà wọn ń dámọ̀ràn lórí ìṣèlérà àwọn kan gbogbo jì náà ní láyà nábì kò yẹ kó ju bẹ́ẹ̀ lọ. sọ̀hábì kan wá sọ pé wọ́n ní àlẹ́ ìlú àti kọ́ àlè kọ́kọ́ yẹ lọ àbáyé. ó ní bò lọ́mú tí ó sì mu títí òní sọ̀sọ̀kùsọ̀ kò sí. nínú ìsọkúsọ ó lè parọ́ máyà kí ajẹ́ pé yàtá máa fi jẹ ẹni tó bá parọ́ ìdùnnà mẹ́yìn òun náà lọ́ọ́ fi ọ̀mùtí náà máa jẹ ìyà tí wọ́n máa fi jẹ ẹni tó bá parọ́ ìdùnnà mẹ́yìn náà la sọ pé ọgọ́rin ẹgbà ajẹ́ pé ẹni tó bá mutí náà ń kọ́ ọgọ́rin ẹgbà ní ọ̀jẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ tó wá ní ayé Umar ibn al-Khattab radiyallahu anhu pé gbogbo ẹni tó bá ti mutí ń kọ́ ọgọ́rin ẹgbà rẹ̀ tiẹ̀ wọ́n sì ní lùsùn ọ̀bá sófin kọ̀ tẹ́tẹ̀ mbẹ̀ bàbá máa nàyàn ní ọgọ́rin ẹgba ní àwùjọ tiwa lónìí ọtí akúlù báyìí kò sí tọ́jú bẹ́ẹ̀ torí pé bàbá tó bá jẹrú ẹ̀rí àbọ̀ ọmọ tó jẹrú àbí ìyá tó jẹrú ẹ̀ àbá tó bá jókòó ibi tí bá ti ń rò fáwọn ẹni tí ń mú lọ́wọ́ wọn ò ní mọ̀gbà tí wọ́n sápò dìbò kókó lọ́mọ jẹ wọn máa wọn. wọ́n ẹnu ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ mẹ́wàá ambos bá ti ọgọ́rin ẹgbà gbẹ́ndé wọn arọ ọmú àtúnṣe mú kẹlẹ bí ká parí sọlá tó jùmọ̀ káni káwọn èèyàn má ti lọlé o bàbá kan bẹ tá a bẹ fi tó fi o wọn mú pé mo ti ní o bí bàbá ẹlẹgbẹ́ ti dúró gbogbo yẹn ti ń jáde báyìí wọ́n ti máa wọ́n ti máa yí kó bẹ̀ pé yóò sojú tèmi náà bẹ́ẹ̀ ni ọlọ́run fẹ́ kó sojú yín torí pé ìbá jẹ́sà ni ilé ti fẹ́ni tí ò tí ì ṣe. wọ́n bẹ̀rẹ̀ sí ní lu wọn pé yóò fà tani wọ́n jẹ́ o. <laughs> ọ̀sẹ̀ lọ́ọ̀dì ọ̀sẹ̀ lọ́ọ̀ torí ẹ̀ ẹgbẹ́ ọgọ́rin wọn ni ọjà ẹni tó ń mú ẹni tó ń ta ńkọ́ ẹni tó ń pọn ńkọ́ àwọn ọ̀daràn ńlá ni àwọn ọ̀daràn ńlá ni abẹ́ńtọ́ fún wọn ṣọ́ọ̀bù kí wọ́n máa fi rọ́ọ̀tì tà ọ̀ràn ọ̀ràn lọ́wọ́ nìyẹn ó ti tó káwọn mùsùlùmí náà ti gbọ́ islam yìí láwùjọ yorùbá wa kí ló dé tẹ̀ ń tọ́tí mùsùlùmí lẹ́yìn kí ló dé ẹ̀ ń fọtí sàlejò mùsùlùmí lẹ́yìn. ẹlòmíì ẹrí pé owó ti owó ọtí ni. bí wọ́n rí obìnrin tó jókòó nílé ìtọ́sí ó sì tó borí. tí ò sí ẹni tó dèèyàn ní ibi tá a jókòó yí ọ̀dà oníbo ni ọ̀dà ṣọ́ọ̀pù àwọn àná. Ah! àbí kó jẹ́ pọ̀ gbogbo ilẹ̀ yìí. gbogbo tírélà tó bá wọlé yìí tó gbólódà ọmọ tá ọmọ tá ọmọ subhanallah ọ̀nà rẹ̀ gbogbo àwọn tí ò fò òun náà ní dìlà ọ̀rẹ́ ti kó kù ní kí ló fẹ́ sọ fọlọ owó tó kó náà kò ní bọ́ ní bọ́ọ̀lù ọ̀bìkan. àkàrà òkú lọ ẹlòmíì ó ti lọ gba dílà gbogbo àwọn ògógóró gbogbo àwọn títí tó ń tù lókèrè wá wọn làwọn ta provision wọn tún máa tọ́tí omi olóńtà oògùn òyìnbó wọn tún máa tọ́tí tí wọ́n wá ń polówó nu rẹ́díò pé tí a bá fẹ́ ra ògógóró yìí o ẹ wá sí ọ̀dọ̀ aláàjì lágbájá ní Ṣakí ẹ wá sọ́dọ̀ aláàjì lágbájá lókè ààrẹ ẹ wá sọ́dọ̀ aláàjì lágbájá ní Takí ẹ wá sọ́dọ̀ aláàjì lágbájá nísàlẹ̀ làkà ẹ wá sọ́dọ̀ kìnní kan gbogbo ẹ̀ aláàjì aláàjì náà tó ti darí. ألا يظن أولئك أنهم مبعوثون lèyàn mi àbí yóò mọ̀ yẹn kó mọ̀ náà sì lọ́rọ̀ bìlà àlè mi. sẹ́yìn rántí bọ́lá ń gbúra àti déjọ́ ńlá ni jọ́ tí ò sí rọ́mọ́. àní wọ́n sọ bẹ́ẹ̀ nìkan tí tó ń tọ́ tí mọ́ọ̀bù. ẹ pàṣẹ ẹbẹ̀rù ọlọ́run ó ní à gbogbo bísíǹsì mi tẹ bá mú àwọn òròkó lè jèrè ń bẹ̀ tó èrè táwọn ẹ̀ jẹ́ ń di ọtí. tó bá gbẹ̀yìn bá ń jèrè ń bẹ̀ lódodo kọ̀ yẹ kẹ́ kú ọ̀yẹ̀kẹ́ èrè lọ́yẹ̀kẹ́ máa jẹ títí láéláé. A'udhu billahi minash shaitanir rajim. ẹja wọn bẹ ọ àkùyàmẹ bẹ ọ ẹja wọn bẹ ọ ọjọ́ táǹkì ń jọ gbẹndà àkùyàmẹ kò ní sówó gbogbo èrè rọtẹlẹ ń jẹun ẹ nírí má ẹ nírí bóò láti máa ta oògùn kára ẹ máa ta oògùn kápúdàmù àti táyà ẹ̀yin lẹ́ ń ta parasitamọ́ ẹ̀yin lẹ́ ń tún tẹ́rù jẹjẹ. tọ́jọ́ra ha la hawla wala quwwata illa billah. ẹ̀ ń ta oògùn inú oògùn inú kún inú ń tún ta oògùn kínú òkùn kọ́dà ẹ ń tó oògùn orí fọ́ ẹ tún tó oògùn kórí ọ̀nà alágbára owó òkun gánlẹ̀ wọn wá bẹ̀ àtijọ́ náà wọn bọ̀ bá sọ tí lé wọ̀ ó ń làákà ìkàtà tó bá pa bá ní làákà ìkò nídìí pé ẹ̀sẹ̀sẹ̀ gbọ́ pọ́lọ̀ ń sọ tí lé wọ̀ ó ń làákà ìkò nítọ́tù nítorí pé nǹkan tí wọ́n ń tà wọ́n náà lè fi báyìí ṣàwàdà náà wọ́n tó ń tọ́tí àtọ́tí gbóná ní àbí tútù ọmọ rẹ̀ kàn ti kú ìdè lọ́ba wọnú ṣọ́ọ̀pù ọkàn lọ síbi tí ẹ ọ̀nà ẹ̀bùn mú ẹ̀wọ̀n ti tún kọ́pù bẹ́ẹ̀ ọkàn ti gíràjì ni mi máa ta sínú kò kọ́rọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ ẹ̀yìn èsì ìta ní àtúntà òdìdí wọn rà ọmọ ọbẹ̀ dá mi ó sì ń lọ́mọ bá da ìgò lọ́mọ bá da sínú kọ́ọ̀pù bá kú. kó tó gbé náà e nù bàbá olú ọbẹ̀ bá tẹ̀mí jáde wọ́n kó bá mi ọlọ́run ní kó bá ọ wọ́n sì ń kó bá ara yẹ ọ̀pá tara yẹ jẹ́. bí ẹ bá ta tìǹgọ́ọ̀mù bí ẹ tó ń ta chocolate bọ́mọ bá náwó mú nǹkan kan dì í gbá àbí bisikíìtì wọn ò ní kọ̀ fún bí wọ́n ti kọ̀ fún tọ́ fẹ́ mọ́tì kọ́nà kó ti pẹlẹbẹ lọ́fẹ́ mú ìyọ́ pariwo àmọ́ súùtù tó fẹ́ mú bisikíìtì tó fẹ́ mú bọ́dà mi gbèsè ọ̀pọ̀pẹ́ tó ti múnà ti tó bisikíìtì mẹ́nu lọ fẹ́ kó ìdí ọmọ àpariwo nù àmọ́ bá fẹ́ mú pẹrẹbẹ náà má bàtẹ́ mi jọ́ o ọlọ́run nígbà tí ẹ já o má jẹ́ nítorí ibú o ọwọ́ ajé kára yóò torí ibú wọ́n ń bàtà ara yé jẹ́ ìyá ọlọ́tí òfò atúwítẹ́ wọn tún ní wọ̀n nìyá súnà mọ́sálásí ìyá ọ̀daràn mọ́sálásí torí di eléyìí tí ọ̀dà kò dání o ẹ bá fílẹ̀ tó rọ lọ ọlọ́run àbọ̀ fi ẹjọ́ dá yóò fi di fún yín. ẹ kò wá nìkan àkíkẹ́ fílẹ̀ lónìí kó tó dọ̀la nítorí pé ẹni tí máa túbá tọ́lọ̀ máa ń gba tútú bá wọn ó lẹ́ni tó fi ń gbà tọ́ lágbára láti jẹun ìgbà náà dandan ló fílẹ̀. àmọ́ nìsí ìjẹ́ ti dẹ́bọ̀ o ti rọ lápá o ti rọ lẹ́sẹ̀ ẹnu rẹ̀ gan ọ̀rọ̀ jáde ń bẹ̀ mọ́ bí wọ́n bá da mi sí gan yọ yọ dànù ìgbà náà ni wọ́n sọ pé ẹ ẹ ẹ gbogbo gbogbo gbogbo tí gbogbo tí ti ń bẹ lórí lọgbà ọbẹ̀ sọ gbogbo ọtí ti ń bẹ lórí gbẹ̀rí dànù làwọn bá ní tí ìdíjẹ tẹ́ ẹ máa ń mú mọ́ ni <laughs> àwọn ò ní gbọ́ yé mọ́ yọ máa fi ní wọ́n bọ̀ bàrà rẹ̀ àná ẹ̀mú tí ì má o ti sọ pé gbogbo ọtí ẹnu ọkà kú torí mò ń wo pébi tí mo ń lọ yìí yóò lé ìgbà yìí la ẹbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ ti kú ọ̀sọ̀ pé kò sí ẹ̀tọ́ ti kú ni torí ẹ̀já wọn bẹ̀ ọ́ kó lè bá a sórí rẹ̀ pátì ìdí pé pátì lórí rẹ̀ wà kò sí dàbí ṣùgbọ́n ẹ̀rí pé gbogbo tọ́lọ̀ bá lò wọ́n fẹ́ ó ṣe léwọ̀ ìmọ̀ wù àwẹ̀ èyí tẹ́ ẹ bá wo ohun tọ́lọ̀ ní ká ti mélòó wọn máa ti ìtẹ́sí ọ̀pọ̀ orílẹ̀ èlé ẹja túbá lọ sọ́dọ̀ lọ ẹ fọtí sílẹ̀ fáwọn kèfèrí ẹ fi sílẹ̀ fáwọn ẹlẹ́bọ mùsùlùmí lẹ́yìn àfitẹ́ ìbámu pẹ̀ sí ìsìláàmù ìsìláàmù òde ẹ̀ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bóyé àmọ́ mùsùlùmí ni ọ mùsùlùmí ni wọ́n ń tò gbogbooro mùsùlùmí ni wọ́n ń tọ́jú wọ́n kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ wá bá ìtàn ìsìláàmù yìí tẹ̀sán ẹ̀tàn jẹba tí wọ́n á jẹ́ kí wọ́n máa ń sọ̀rọ̀ ẹjọ́ ń sẹ́ni tí wọ́n máa ń sọ ikú ẹjọ́ ń sẹ́ni tí wọ́n máa ń mú sí ẹjọ́ mú ni tí wọ́n máa ń yálè ni tí wọ́n máa ń tó ìtàn àwọn náà ń gbé lọ àwọn akúta àwọn aláìní tẹ́kẹ̀ wá jókòó pé ẹja ka dàláìlù fún ẹja ka yàtí fún ẹ kí lọ́nà fẹ́ fi ṣe èèyàn tọ́jọ́ dára tọ́jọ́ tọ́ lọ làlàyé nǹkan ọjọ́ ẹni tí ń sin náà ni wọ́n bá kà fún ọtún kó bá a torí sọkúsọ ló kún náà torí di eléyìí bá ká bẹ̀rù ọlọ́run ká jìnnà sí ti ọ̀dà o wàyí o mọ́sálásí ilé ọlọ́run ọlọ́run sí ilé wọ̀ kẹwàá mọ́sálásí lẹ́nu tó ti mú tì ẹ gbọ́dọ̀ ṣe sọlá pẹ̀lú pẹǹfún rírà tá a máa ń fún yàn ṣọ́ọ̀bù kápẹ́ mọ́ṣáláṣí ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù gbogbo ẹni tí ó sì nǹkan tó takùtọ́ lọ ẹ gbọ́dọ̀ fún un nítorí pé mọ́ṣáláṣí ọwọ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ fi wọ́ o ẹ gbọ́dọ̀ fún ẹnikẹ́ni kó náà lé yín gan ilé tẹ̀yìn kọ́ ẹ gbọ́dọ̀ gba ọ̀daràn láyé bẹ̀ ẹ jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́njọ́ gbẹ̀dà òkè yàrá bí ẹni tó fún yàn lé dáńtẹ́sẹ̀ dálà ni wàá jẹ́jọ́ rẹ̀ jọ gbẹ̀ndà òkèèyàn. ẹ ẹ bọ́ olólè nígbà lọ́pọ̀ nígbà ló ṣe é ṣe mẹ́wàá kọ̀. kọ́dà bí kò fún yẹn lẹ́nu tọ́tọ́ di tọ́ọ̀tù ọ́ jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndà òkèèyàn. bí ẹni tó fún bábà ń ṣọ́ tọ́fẹ́ fárùn àwọn èèyàn dànù ọ́ jẹ́jọ́ rẹ̀ jọ gbẹ̀ndà òkèèyàn. òjò yí ọ so bẹ́ẹ̀ ni ẹ tó fún yẹn ṣọ́ọ̀pù ẹ wá wò ibi tó lé sí ni pé kò sówó mọ ṣọ́ọ̀pù náà sí má yàrá nǹkan ko si fún yàn kò sí má àwọn àmàdìyà rẹ̀. eréde ilé ẹja kí ìtara o ẹja kí ìtara àwọn tó fẹ́ ra lẹ̀ wá pé bá rà hòtẹ́ẹ̀lì ni wọ́n sọ̀dà tó ti máa mutí tó ti máa ẹ gbọ́dọ̀ ta fún un gbọ́dọ̀ kọjá pé wọ́n kó owó bọ́ọ̀lù wa tí ó wúwo tó yàrá lórí kíkẹ́ ìta fáwọn ẹ gbọ́dọ̀ ta fún un bí ẹni tẹ́ mọ̀ pé tó bá ra lẹ̀ yọ̀sọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ gbọ́dọ̀ ta fún un torí kí sẹ́yìn náà bá ta fún un ẹ̀yin náà wọ́n máa gba commission ní gbogbo orí ibi tó máa ń sin bẹ̀ bẹ́ẹ̀ náà ní sẹ́ ti kọ́ kalẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ ni tí wọ́n fi sẹ́ lọ kẹrin ti jọkàjọ jọkàn ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ẹ bẹ̀rù ọjọ́ kan tó jẹ́ pé wọ́n dá yín padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó dá yín tí ó wàá kó ìfẹ́ tí gbogbo ilé tí oníkálukú wá gbélé ayé ṣe tí ó kù hàn tí ó sì ní sábò sí sẹ́ni. kò síbò sẹ́ni gbẹ̀ kọ́ tó wà lọ ká lùbọ́sà àbá lùbọ́sà ló gbìn tó wà lọ ká gé ẹlẹ́gùn kò lè pèsè. títí kálukú wa bá ṣe náà ni ó dé bá ìnáwó yẹ àmàlù. نحصيها لكم ثم نوفيكم إياه فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه nínú hadith al-qudsi nínú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní sẹ́yìn ó náà là ń kójọ fún yín tọ́lọ́ wọn bọ́ wa padà kí ẹ̀san rẹ̀ fún yín jọ gbẹ̀ndà òfìyàn ẹni bá bá dáadáa pàdé kó dúpẹ́ fọlọ̀ ẹni bá bá dàkejì pàdé kọ́mọ fẹ́ sùn kẹ́nìkan kan àforí ara rẹ̀ abẹ́lẹ́ wọn bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kó jẹ́ ká bá rere pàdé o nínú òwe iṣẹ́ wájú ọ̀gbìn dàlùkìyàmù dáadáa táàtì táàbì bá rere pàdé nínú òwe wa ọlọ́nkó fi wá sí kóńgẹ́ rẹ̀ aburú eléyìí tí wọ́n máa ṣe táwọn afi bá burú pàdé nínú òwe iṣẹ́ wọn ọlọ́mọ àwọn ẹni tí ń sìn bẹ lórí pé wọ́n ń ṣe báwa lé wọn jìnnà sí ọlọ́run ọba kó tún gbogbo wa sí. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu. alihamudulilayi wọn ní kí ni ìdájọ́ fara nǹkan káwá tafẹ́lómi ẹ̀sítọ́lmẹ́ntàlì nánà fọ́ọ̀mù sanwó rẹ̀ díẹ̀díẹ̀ kò sí tó burú nù rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya àmọ́ pẹ̀lú májẹ̀mú ó jẹ́ pé jọ́tẹ̀ bá ti tà fún láti gbà pé nǹkan yẹn ti di tiẹ̀ tí ọba rówó san nǹkan kọ́ jẹ wá owó rẹ̀ lọ́dẹ wa táwa ti mọ̀ bá ń kó sí wàhálà rẹ̀ mi jẹ́ pé bóyá ta mẹ́ṣẹ́nì fún lórí kọ́ máa sá díẹ̀díẹ̀ yóò wá di pé àsìkò kan dé kò rówó san ẹ wà lè fẹ́ gba mẹ́ṣẹ́nì padà kò sí ń tọ́jú ọbẹ̀ owó lọ́jẹ́ yín kọjá yín mẹ́ṣẹ́nì bákan náà ẹ̀yin ò ní sọ yí pé ìgbà tó rówó san lóṣù yìí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ló kù tó fi balance ajẹ́kọ̀ọ́sí dógún ẹgbẹ̀rún nígbà tó lówó san lóṣù tẹ̀lé ìtọ́wá fi fún ní ìsinmi rìbá lábẹ́ òfin ọlọ́run àmọ́ tó bá jẹ́ pé níta fi ń wò ni pé a mọ́rúwá ní ìdílé mi náà bá fẹ́ ra tuntun rẹ̀ tí máa lọ síbi tí wọ́n ti ń tà lójú kí n ra ní seven hundred thousand lọ ṣùgbọ́n gbà tó lè fẹ́ tà fún mi lórí kí n máa sanwó ẹ̀ díẹ̀ one point five lọ́fẹ́ ó ti ju dọ́bù dá lọ kéèsè rìbá kéèsè rìbá kéèsè rìbá kí ló mú ọ náà má dáwó lẹ̀ lọ ra lẹ́kẹ́ ọmọ kó wọn náà lówó ni wọn náà fẹ́ ràn ọ lọ ni torí pé kò fún ẹni tí ń tajà ike kí wọn rajà rẹ̀ kí wọn máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ kò fún ẹni bọ́dì tí ń tajà láyé kò pé wọn nítorí tó bá pé díẹ̀díẹ̀ lọ́ máa sanwó yóò jẹ́ gbàrún kò ní rówó mi kìsì tó fi lọ rà mí owó tí wọ́n ń san díẹ̀ díẹ̀ ní ńlá ní ọmọ bá dé wọ́n máa ti ń san ní ọmọ jẹ́ wọ́n máa ti ń san ní ọmọ jẹ́ òní tètè rówó mi ra mọ́rúwá mi dípò jẹ́ torí di eléyìí tí ọba jẹ́ pé nítorí pé àmà sanwó díẹ̀ díẹ̀ owó ọjà yẹn wọ́n ju iye tá a bá ra lọ tó bá pa a bá lówó lápò ṣẹlẹ̀ òfin sí àmọ́ òyìn ọ̀gbọ́dọ̀ mẹ́kún sí má nítorí pọ́ńtì òrówó sà bákan náà àmọ̀ yìí pé tí eléyìí ọ̀bá rówó san má owó lọ́jẹ́ wá kò jẹ́ wá ní gbọ́ra lọ́dọ̀ wa. nítorí kí èèyàn jẹ́ tó máa ń ṣẹlẹ̀ ni pé ìgbàdá yìí ti dà fún lórí pé ọmọ sanwó díẹ̀ díẹ̀ kọ́ wá rówó san má wọ́n fẹ̀ sí ìlé nítorí ó sọ ẹnu pọ̀ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ó ti da márùwá fún ọ ní one point five million ẹ ti san dórí one point four million eighty five thousand ó fifteen thousand orí sọmọ kí ni wọ́n ṣe náà jálẹ̀ wọ́n tún pọ̀ ọlọ́pàá tó tún gbá létí tó tún lọ pa kankan tó gbá mọ́lúwa kó sínú olórí ikú ọbẹ̀ bá tèmi jẹ lórí fifteen fifteen thousand tòṣèré ọ̀farama ìyẹn jẹ́ gidi ó lè ìyẹn jẹ́ gidi ó lè ní wọ́n pè lè tẹ̀sán kékeré ṣe gbogbo gbà náà ni ó pè wọ́n náà láti fi kọ́ gbà padà bí ìbàjáde ó gbé bẹ́ẹ̀ pé ọmọ àtàwọn díẹ̀ díẹ̀ ìgbà tó gbé fún ó gbé fún lórí four hundred thousand. tọ́ ẹlẹ́yìn kò ṣe jọ̀sẹ̀ mẹ́ta lọ́sẹ̀ tí rí kó ti yọwọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ilẹ̀ yìí ti kọ́ mọ́ àsanwó ọ̀sẹ̀ mẹ́ta àsanwó lórí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ kẹrin karùn-ún kẹfà ẹ̀ bá rí mọ́. tẹ́ gba mọ́ṣíìnì padà nàìjà lẹ́nu ẹ bá lè fẹ́ gba mọ́ṣíìnì padà mọ́ṣíìnì tó dàbí tuntun ti dè kí sàbàdì. tẹ̀bí ńgbà tí ń dá lọ́wọ́ sí four hundred thousand ní ìsìnkọ one to forty thousand mọ́ ó sì tún jẹ́ yín ní three hundred and twenty thousand ẹgbẹ́ amẹ́sìnì padà kálukú sí i. torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́pọ̀ pẹ́yìn náà èsì gbogbo wa ló pé kíkẹ́ ẹlẹ́gbàá kan padà gbígbà padà yẹn jẹ́ sí i. owó lọ́jọ́ yín ilé ìjẹ̀bù sì jẹ́. tẹ́mi wọn bẹ̀rù tẹ́ bá gbé mẹ́sìnì fún abẹ́ tàǹkẹ́tọ̀ fún lórí kọ́mọ̀tàn ó díẹ̀díẹ̀. ó lè sá lọ ẹnì kò fi kankan dúró bí gbé wa kó tó gbé márùn àlọ torí jẹ kí bàbá sanwó yín má ẹ kàtà lẹsí ni ẹ mọ owó yẹn kò jẹǹdì ẹ sì gbogbo sọ pé gbà padà bí búrẹ́dì fún lórí pé ọmọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ó ti jẹ búrẹ́dì kí lè bá gbà padà. ẹta bàtà fún lórí pé ọmọ ìsanwó díẹ̀ díẹ̀ gbogbo bíkíbi ní wọlọ bàtà ti jẹ adúpẹ́ fọlọ ẹ wá lẹgbàá padà kí lẹsùn. ajá bó ti jẹ. ọlọ́run ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní dájọ́ ẹni tó wá fẹ́ kó àwọn èèyàn jọ pé wọ́n máa dájọ́ yẹn wọ́n wá dá májẹ̀mú fún gbogbo wọn pé òun lọ́wọ́ kọ̀ọ̀kan kó àwọn gbogbo èèyàn yókù mímú làwọn mú nọ́mbà wọ́n ní sọ tọ́bẹ̀ kọ́tọ́bẹ̀ àbòsí ni kódà ọba yẹn lẹ́rù gbogbo ẹni tó bá ní làákà ò gbọ́dọ̀ dá sí nítorí pé bó ṣe bó ṣe fẹ́ ṣe o ó mú fura dání tó bá kó ní ọkọ̀ọ̀kọ̀ kó nọ́mbà làwọn ò mú tó bá kó tán tó sá lọ kọ́ wọ́n yóò nídìí owó nìsín kò sì fẹ́ dá padà ó ti kó àjọ tán lọ́ba túlẹ̀ tẹ̀mọ̀ kó mú fura dání ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sí èèyàn bá ti sẹ́fẹ́ nìkan àsìkò àti wá sanwó èèyàn wá tó a sì jọ fi ẹnu kò lórí pé ten thousand lówó sẹ́lá pẹ̀jù rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi mú yẹn mọ́ yẹn lọ́wọ́ pé kó fún yẹn two five wọ́n á sọ pé tó ń rínu gbogbo ìbá gbọ́lọ́mà tẹ́tẹ́tẹ́ tẹ́lẹ̀ ìtàkùnfin ọlọ́run anábì Muhammad sallallahu alayhi wa oní àtúl àjẹrà àkọ́rọ́ qabla an yajuffa araquhu ẹni tí ẹ̀fẹ̀ ń iṣẹ́ pé bọ́ ti ṣe tán lọ́ọ́ alágbàtì ẹfun lówó rẹ̀ ṣáájú oògùn rẹ̀ tó gbẹ tọ́mọ́tò oògùn rẹ̀ ó gbẹkẹ tó fún lówó rẹ̀ ẹnìkan láyé lónìí oògùn tipẹ́tipẹ́ ẹ̀jẹ̀ ẹlòmíì kan ti fẹ́ ẹ̀gbẹ́ta pọ̀ san ẹ̀tọ́ rẹ̀ fún ó burú já ẹ̀kọ́ dáa eléyìí náà tún bá àwọn òṣìṣẹ́ torí wọ́n ti mọ̀ pé àwọn ti ń bí àwọn ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ò àwọn làwọn náà ti wá máa gbowó lé tó tó di pé wọ́n ti tẹ́ débì kan ló kọ pé kí wọ́n bá jàǹbá àwọn tó gbogbo yẹn ló ti ló ń jàǹbá lọ́dọ̀ tiwọn náà àwọn náà wá pọ̀ kí wọ́n gbowó lé kí wọ́n má ti tẹ̀ parí kó nu tó kúnlẹ̀ ká máa wá ká gbọ́dọ̀ yé báwùjọ ti gbàjẹ́ tó bá lù tòǹtò sì yẹ ẹni tó ti sẹ́ ni pé tó bá ń ṣiṣẹ́ kẹ́tù wà lórí agreement dọ́tẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn ọgbà ìdá báyìí nínú owó tẹ títẹ bá tún kọjá ìdá méjì ó tún gba iye owó báyìí ìyókù ò ní gbà títẹ bá tún nítorí pé ọ̀pọ̀ àìmọye èèyàn náà ló ń gbaṣẹ́ tó náà ní parí rẹ̀ tó sì túlẹ̀ tẹ́wọ́n wá wà kàn yóò ní àtúnwò sẹ́ni tó rówó òun ò lè parí iṣẹ́ o àwọn àmọ̀ gbowó ló máa ń parí iṣẹ́ ni àbáwọn ti sè lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ èdè yẹn kọ́mọ̀ owó yóò lè parí iṣẹ́. sòtòrí wọn ti kọ́ jàǹbá náà mẹ́tẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá wọn. wípé ẹ máa gbowó létí tẹ́tẹ́ ẹ ti ṣe ní yóò fi lè dé kẹ́kẹ́ yíjú padà sí bàbá ń tẹ́ pé owó òun lè parí iṣẹ́ bàbá. ó ti sílẹ̀ dídà ó ti gba two over three nínú owó tẹ́tẹ́ mọ̀ padà jà káyìn náà. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ́lẹ́ràn wí ẹ bẹ́lẹ́ràn wí ọ̀pọ̀lọpọ̀ ti tẹ́gàn lọ wọ́n á máa báwọn èèyàn ti pẹ̀lú ẹ̀mí kí má bẹ̀mí lómi ìmọ̀ máa jà ń bẹ́ ìjọba. tó láàrin ara yín síra yín ẹ máa ara yín náà gbogbo èèyàn ló ọ̀pọ̀lọpọ̀ ni wọn ipá pé ẹni tẹ́ wá ti jọ sòrò tí wọn náà bá rí i dájú kó o ti tẹ̀ rẹ pé ọ̀sán ó mọ̀ kí ni nǹkan tí ilé ẹjọ́ wà kí ló wà kí ni ilé ẹjọ́ wà kí ni wọ́n ń dá lé iṣẹ́ ọlọ́pàá lẹ̀ ìbí torí kó lè máa yanjú áwọ̀ láàrin àwọn èèyàn ọlọ́run ní dáa rẹ́jọ́ kì í ṣàdúrà tó ọlọ́pàá gbọ́dọ̀ sí ilé ẹjọ́ gan gbọ́dọ̀ sí tó eléyìí jẹ́ bó ti ń bẹ̀ àtúrọ̀mù fún ọlọ́ ká níbẹ̀rù pẹ̀lú gbogbo sẹ́tà máa ń sẹ́ ká níbẹ̀rù ọlọ pẹ̀lú gbogbo sẹ́tà máa ń bẹ̀ yẹn ká má jàǹbá àwọn èèyàn nítorí pé gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ tó bá fi jàǹbá yẹn wá sanjọ́ gbẹ̀ndà òkèèyàn kápò tẹ̀ sàn láyé wá sanjọ́ gbẹ̀ndà òkèèyàn gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ tí wọ́n náà ṣe lọ́dọ̀ ìjọ bẹ̀ ọ̀sẹ̀ níjà bọ̀ gbogbo ẹ̀ lọ́pọ̀ níjọ́ gbẹ̀ndà òkèèyàn wọ́n bá kọ́ láyé ọkọ̀ níjọ́ gbẹ̀ndà òkèèyàn bàbá bàbá ń tẹ òṣìṣẹ́ tá a bẹ̀ ń tẹ ó ní mọ̀ fọ́ tí kò tù ọlọ́run ah, ọkọjà gbọ́ gbá ẹ̀rọ líláyè kò tù ọlọ́run ah, ọlọ́run dá kó jẹ́ ká tàṣe yege torí ẹ ẹni tí ọbẹ̀ ń tẹ́tẹ̀ sanwó rẹ̀ tètè san o ẹni tí ọbẹ̀ yìí tẹ́tẹ̀ gbowó rẹ̀ ẹ̀ tètè sí o torí pé ọ̀dọ́jọ́ àrùn ọ̀dọ́sùn bá dálé tẹ́lẹ̀ ilé iṣẹ́ yẹn ní í ṣe pẹ̀lú káràkátà láti gba àwọn òṣìṣẹ́ ètò adá ipa tó dá àmà san fún wa. àwọn àwọn pé iye dá aláàmà san fáwọn òṣìṣẹ́ yìí tí iye owó tó ń wọlé ọ̀bá tó báyìí àní lè san owó oṣù dá aláàmà san fún wa. lábẹ́ bẹ́ẹ̀ tá lè ṣe ní túláàsì lórí gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀hún oníkàlùkù yín gbọ́dọ̀ mú iye alábàárà báyìí wá lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ẹni tí ó bá sì ti rí eléyìí ṣe kó gbàgbé pé bóyá àgbà òṣìṣẹ́ á ń bọ̀sibọ́sí pé ọmọ ro oṣù gbà títa bá ṣe bí ọ̀dà àbí ọ̀dà kọ́dà islam ọ̀farama eléyìí ẹbí hìl kọ́rọ̀ òfin hìl jahala so nítorí ojú sùnyàn wà ń bẹ̀ ó sì ti hàn látara rẹ̀ náà pé kò ní parí lálàáfíà Islam ò sì gba any transaction tó bá ti ní nǹkan méjì yẹn nù èyí ní àbíkó mú kọ́sítọ́mà wá èèyàn mélòó náà wà lù tẹ́tẹ́ ti fẹ́ kó mú kọ́sítọ́mà wá èèyàn mélòó náà wà lù tó ní bùkátà tẹ́tẹ́ fẹ́ kó mú kọ́sítọ́mà wá lórí ẹ̀ bí báńkì ni gbẹ́gbẹ́ wọn ṣe kíláàsì lórí àwọn òṣìṣẹ́ wọn ẹ gbọ́dọ̀ mú kọ́sọ́mà wá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó o bá ti máa rí kọ́sọ́mà mú wá iṣẹ́ rẹ̀ tá a la gbà ọ́ àtàmínétì tẹ́lẹ̀ tí wọ́n máa bá yín lójúlé lójúlé ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù tí wọ́n máa ní ẹ wá gba kíní wa ẹ wá kú ẹ wá wọ báǹkì wa because gbogbo ẹni tó bá mú yàn wá yọ wà lápọ̀ọ́lẹ̀ pé ọ̀lọ́ mu wa tó ní sẹ́ẹ̀lì ó ti dájú pé ọ wà bẹ́ẹ̀ àbí sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ tó lábẹ́ òfin ọlọ́run báǹkì gan haramu láti pèlè sẹ́yìn wá ti báńkì aṣọ lẹ́fẹ́ máa tà wọ́n á ní kálukú gbọ́dọ̀ mú kọ́sítọ́mù wa ṣé gbogbo aláfẹ́ dáṣọ ni ibi tá a ti sọ̀rọ̀ oúnjẹ ebi ń pààyàn aṣọ lámà á dá. lẹ́yìn náà lábẹ́ òfin ṣẹ̀rí à ìṣújú wa ń bẹ̀ ẹ̀ tí ń bá rí ẹ̀ mú wa kọ́. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o lábẹ́ òfin ọlọ́run bàbá tó bá bọ́ ọ máa ṣe ẹ̀ránṣẹ́ palákàrà gbogbo ẹni tí ẹrí tí wọ́n ń dálé tẹ́lẹ̀ tó ń gbà yẹn o wọ́n kì í mọ ṣíṣẹ́ kó ṣiṣẹ́ lórí irú májẹ̀mú burúkú nítorí tẹ́ bá mọ lórí rẹ̀ òṣìṣẹ́ kan ní sẹ́kùn bí sẹ́kà tèyí kàn ní pé ńgbà tẹ́ ti dálé tẹ́lẹ̀ ẹ máa gbìyànjú ẹ̀ sì máa ṣàdúà ẹ máa gbìyànjú ẹ̀ sì máa ṣàdúà ẹ tìrì ní àwọn òṣìṣẹ́ yín dáadáa wọ́n sì máa fi wà àti sí wọn tó fi máa fa kọ́sítọ́mọ̀ wà yìí ṣe tó fi máa lé wọn dà sí kó. lẹ́yìn oṣù máa ṣe ti rìn ẹ fi yókù lẹ̀ fọlọ̀ tẹ̀ bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan. torí pé gbogbo nǹkan pẹ̀lú bọ́lọ̀ ń bá ṣe fẹ́ a lè sọ fún yàn pé dáadáa àfi kó mú yàn wá àfi kó jẹ́ pé èso orí Islam lẹ́sìn ṣe bẹ́ẹ̀ ilé ìjẹun ìṣòjẹ ìbéèrè ti parí. wọ́n ní ẹni tó ṣe zina tó fi wá bímọ ọmọ tí wọ́n bí pọ̀ náà zina jẹ́ ọmọbìnrin ọmọ ti dàgbà ó ti tọkọ ni a sì ní bàbá tó bóbìnrin ṣe zina tọmọ fi dọ́mọ kì í ṣe bàbá rẹ̀ bàbá ní ti fọmọ lọ́kọ̀ọ́ ta ni òṣèré ọmọbìnrin bẹ́ẹ̀ lọ́kọ nígbà tó bá fẹ́ lọ́kọ wòláyà rẹ̀ ó ti di tàwọn mùsùlùmí àwọn mùsùlùmí ló lágbára láti fi lọ́kọ torí kò ní bàbá torí rẹ̀ ẹ wà síwájú nínú àwọn mùsùlùmí gbólúmọ̀ọ́nì ìbílẹ̀ máa mú òní ò bá ọmọ lọ́kọ ẹlẹ́yìn ìjọba. wọ́n ní téèyàn bá tún wá rí kan tó fẹ́ fẹ́ obìnrin yẹn wọ́n ṣe mùsùlùmí lọ́jẹ́ bí àwọn bàkàtàbíà wọ́n láwọn wá wo gbogbo mọ̀lẹ́bí rẹ̀ àwọn òrí mùsùlùmí tó lè fi lọ́kọ wọ́n lè yẹ kò sí láàrin ẹ má gbàgbé pé ọmọ tẹ ẹlẹ́fẹ́fẹ́ ẹni kìí ṣe mùsùlùmí ọ̀kan nínú àwọn ahlul kitab tọ́mọ tí ẹ fẹ́ fẹ́ ìbá ti ṣe mùsùlùmí bí wọ́n ti ṣe máa fọmọ lọ́pọ̀ nọ́ọ̀sì wọn ni wọ́n ti fi lọ́pọ̀ ni wọ́n fi fọ̀ torí wọn lọ sọ pé gírèsì ló wọ̀ wọn lọ sọ pé dọ́kàtì lọ fẹ́ tó dáàfọ̀ wọ́n ṣe máa fi gírèsì àti dọ́kàtì lọ́pọ̀ iná ni wọ́n gbà àwọn tó máa ń bá lọ jẹ́ mùsùlùmí ni wọ́n sì fẹ́ fẹ́ àwọn bàbá rẹ̀ sì fẹ́ kiri yó tó eléyìí túláàdì mùsùlùmí lọ́gbọ̀dọ̀ fi fọ̀ ọlọ́run gbà kí kèfèrí ó fi mùsùlùmí lọ. àmọ́ ní ìdí kèfèrí ló ń kèfèrí bàbá rẹ̀ bí a bá ti máa fọ máa lọ́pọ̀ lọ́dọ̀ wọn ìwọ náà gbà. ìrẹ́ ni tó bá fẹ́ fẹ́ ìyàwó arẹwà kì í sọ pé sọ̀dà kìrẹ̀ wọn. ìwọ ló ń wọn á sọ pé lórúkọ Jésù làwọn ò ti fi fún ọ. tó o ṣe sùúrù ọkọ̀ wọnú ọkàn ní báwọn wọ wọ́n ní fọ́ọ̀tì lóde gbáyàwó òní bá wọn lọ sọ́ọ̀sì tí wọ́n máa gbogbo ìyàwó yìí ó dáa lọ ilé ọkọ lórúkọ bàbá jésù lórúkọ kìlìkà jésù wọn náà mọ ọkú tó ó ti wọnú ọkọ ọ̀ràn iná tó tí wọ́n rí ìmúyàwó rẹ lọ ọjà bó ṣe jẹ tó àwọn ọ̀wọ́ àmọ̀ fún wọn máa so ìgì lọ́dọ̀ wọn àmọ́ bàbá ti sọ pé báwọn ṣe ń sùn nù ó ti parí ó ti parí náà àdúgbò ìfọlọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك